وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 والسلام عليكم ورحمة الله وبركاته أدوقف ولنغضى الله وباتي يتوكا وكنوا واتي يجوكو ريري جوكو البركة ينيا صالح سياسكو لسيبوا ميدينيا لسيمانلو rọ́lọ́wọ́ba ló fún láǹfààní ẹ̀ kíyàn tó wá lè ló ti ẹ̀fù níbi tí ó dá ó pẹ̀lú kí ni àánú ọ̀tọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ òjòkó ló máa ń pa àwọn èèyàn pọ̀ láyé èyí tó ṣe wípé bàbá ní a máa mú dájú ẹ̀wà kò ju bí mẹ́ta náà lọ ọ̀pọ̀ òjòkó apáyàn pọ̀ ń gbà míì yóò já sí pé tí yóò jẹ́ sí oríire fún wọn láyé àti lálùkìyàmọ̀ àwọn mi ó sì jòkó mi ń gbà míì tí ó jẹ́ okùnfà àyà fún wọn láyé jòkó láyé ojú mẹ́ta náà lọ àbá bẹ̀rẹ̀ lọ́wọ́ èmi léwo lọ dájú tó yá máa jòkó ẹ̀ àwọn náà mọ̀ pé èyí tí yóò kó dáadáa bá wa láyé àti lọ́run méjèèjì tó kú ní ìkan kò ṣeé ṣe kéèyàn ó mọ̀ sí ẹ́ ọ̀nà ni jòkó tí ò ní ládá tí ò lẹ́sẹ̀ ṣùgbọ́n yẹn ní kọ̀ dá tó kó pọ̀ nù gbèsè ayé yẹn kí ló fà torí pé ká máa jọ orúfẹ́ jòkó bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà àgbéènì bábà ti ẹ̀ ń kílèmù pé àṣọ́ọ̀tì pọ̀ síbẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n já wọn ní làákàyè àwọn àfáà dáadáa wọ́n pé sọ́tẹ́jì ni kọjá 24 hours nínú ìgbésí ayé wa ọlọ́run sì gbé àsìkò sí kápá wa láti fi gba ládá wáyé tá fi mọ́ wá lò láì gba ládá ìlú àsìkò láì gba ládá láì gan lọ́pọ̀lọpọ̀ ọgbà dunra rẹ̀ ní dáadáa ni àwọn abẹ́lẹ́ wọn bọ̀ lọ́hùn iná fún وقد جاء في حديث الإمام عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما والذي خرجه والإمام حامد في مسنده ولم بير لدو النبي ومحمد ما غنيمة مجالس الفكر فأجابه المصطفى النبي صلى الله عليه وسلم فقال غنيمة مجالس الفكر الجنة الإمام عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما لم بني يونس بني يونس بابيه àwọn ará Mísírà àwọn ará Egypt lénìí kálkìyà mọ́ fi dé bàbá ní yóò máa gba commission dáadáa lára wọn torípò ní wálé àkọ́kọ́ gọ́fúnà àkọ́kọ́ fáwọn mùsùlùmí akitiyan rẹ̀ nílùú Egypt nínú àsàbí annabi sallallahu alaihi wasallam kò sí kó dánù ẹ̀rì kọlọ́nkọ bá ní yọ́nù sí ọmọ bíbí inú rẹ̀ tá ma sí Abdullah sàbí annabi ni ni bàbá èrò albarka kọmọ jẹ́ sàádé kí bàbá rẹ̀ náà jẹ́ sàádé ànábì ọlọ́run kó bá ní yọ́nú sí gbogbo wọn olóhùn béèrè lọ́dọ̀ ànábì pé bí wọn bá jòkó jòkó ọ̀ràn ti ọlọ́run báyìí ẹ̀sán wọlé ọlọ́run ó fúnru ẹni bẹ́ẹ̀ lẹ́bi ní òpin méjì kọjá aljanna kọlọ́n kọmọ sọláì fún wa bẹ́ẹ̀ òpin ìrìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inú kó jẹ́ iná àbáljanna náà ni بلان سيصنى سورة الشورى فريق في الجنة وفريق في الصعيد àwákí àwọn ṣẹ́ẹ̀kù wa wọn fà wa ìtí ọlọ́ngọ bá fi ààyè tí a wà yìí sí ọ̀kankan wọn ọba tí ó ní kí ààyè náà kó máa jẹ́ ààyè ìmálẹ̀ ààyè ìmánà ààyè ìmúmi dáadáa ìmúmi ìmà tó mọ́kangakanga abẹ́lẹ́ wọn bá Allahu subhanahu wa ta'ala gbogbo gbìyànjú wọn náà ọlọ́nkọ mọ́sálá ìgbàǹjọ́sìn fún wọn ọ̀padà sí ibú wá kiri ó tóbi kọlọ́ mọ́jọ báyìí kó má bá wọn kí wọ́n bá gbogbo àwọn tí ọlọ́run bá ṣe ní ẹni tó ń lo àyè yìí náà bí a bá wò onírin àwọn ẹ̀kọ́ àti àwọn nǹkan tí ó ṣe lédé táwọn ànábì ọlọ́run bá mú wá òun náà ni wọ́n fi ń ṣe wá láǹfààní láàyè yìí ẹ̀mí wọn á fi dùn wá kẹ́kẹ́kẹ́ bá mọ̀ sí ọ̀rọ̀ àkídà ọ̀kọ̀dọ́ yẹn ìmánu wa masáìlì àtàwíd àwọn ọ̀rọ̀ gbàgbọ́ àwọn ọ̀rọ̀ àdìọ́kàn tó yẹ kó náà làkọ́kọ́ tó yẹ kí mùsùlùmí ó mójútó ju gbogbo nǹkan lọ bá ṣe lọ́dọ̀ wọn fi súnà wọn ní al'aqidatu awwalan law kanu ya'lamun láwọn èèyàn bá mọ̀ ní dọ́lọ́n fi ṣe nọmbà wán òun náà làwọn náà bá máa fi ṣe nọmbà wán dọ́lọ́n bá fẹ́ káwọn èèyàn ṣe nǹkan kan tó bá rí pé wọ́n fẹ́ síríọ́sì ní alẹ́ nǹkan tó tómi náà nàbì lá wá wal yawmil akhir nǹkan yìí tó bá rí pé lóòótọ́ lẹ nígbàgbọ́sọ́lọ́run àtàlùkìyàmà ẹgbọ́dọ̀ má sí imam abdullahi abu abdurrahman abdullahi ibn mas'ud ọlọ́mbani yọnu sí ọlọ́m bèèrè lọ́dún annabi pé iṣẹ́ wọ lọ́dún ajù tó yẹn gbáyé sí ó ń sí ọlọ́run ní alìmọ́nà bílá eré ìgbàgbọ́ iná allahu azza wa jal lọ́wọ́ bá tó ń sọ ní al-qur'an lọ́ni laisal birra an tuwallu wujuhakum qibala ọ̀rọ̀ tó lọ́n sọ ni ọlọ́run lójú ẹ̀ka àwọn yẹ̀húdí àti nasọ́rọ́ táwọn náà láwọn ń pírátìsì ìjọsìn kan ọlọ́run gbogbo yìí tẹ́ǹsẹ̀ ní ìgbà tí yàn pọnmi sínú apẹ̀rẹ̀ níta ilé ṣe tó ju àwọn ọlọ́run ọba lójú táàrí irú ẹ̀rí tí a bá bàrà nínú iṣẹ́ yín abá òun láti já sí ni o al-imanu billah ìgbàgbọ́ sí kó tó máa dárúkọ yìí tó kù nínú Suratul Qamar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láàyè tí yá wáyé oríṣiríṣi àǹfààní òun náà ni wọ́n ń ṣe fún wa wọ́n gbéyẹ̀wò fún wa ọ̀rọ̀ ìgbàgbọ́ wọ́n sọ fún wa àwọn àgbọ́yé lórí iṣẹ́ tí a máa ń fi ẹka ara ṣe láti fi sin lọ́m bẹ́ẹ̀ wọ́n àìkú máa fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ àti ìlànà lórí ìtàmọ̀ sí ìwà ìjọmọlúwàbí àti ẹ̀kọ́ tí ó péye kákàmọ́lá dá lápìídà bẹ́ẹ̀ sì ni ọ̀nà àgbàjọsìn wa ó pérégedé ṣùgbọ́n tí a bá wò wá lágbègbè wa ìtí ṣe ìwà ìjọmọlúwàbí àwa lọ gba f9 parallel léyọ̀ ọba wọn bàbá dá láwọn nǹkan tá ni ní ìbámu sọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wa sallama annabi ni innama bu'ithu li utammima salihal akhlaq bal ja'a fi riwayatin makarimil akhlaqi كما في المعطل الإمام مالك رحمة الله عليه ولأدب المفرد للإمام أبي عبد الله البخاري وكذلك إمام حامل في مسنده لم بني ينسب بما فاوى سبطان دادا لم مصلح جرجتي وانا أكي ما فاوى فترى هنا بمجواني ọba tí kò pín wọn pa kọ́lọ̀ kó má pín wọn nípa kó má dá wọn lágara kó bá ní sàlékún àlàáfíà ara àlékún ìtọ́sọ́nà ọlọ́run àti àlékún kún lọ́wọ́ ọlọ́run kó bá ní jogún ẹ̀ fún wọn ọba tí yóò gbé wọn kalẹ̀ nígbè dáadáa tí àwọn èèyàn sáǹfàní látara wọn ọ̀pọ̀lá sí ibú gẹ́rẹ́ ó tóbi ọlọ́run kí ó mọ́ fi kàn wọ́n tí àwọn náà bá wo ìpàgọ́ ti ọdún ní ọdún tó kọjá ti lọ a sì ń lọ síwájú náà ní àpadà sẹ́yìn tọdún ní náà ní òun náà tó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nù òun náà tó ń a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn topics tí wọ́n fi bá wa sọ̀rọ̀ àwọn ìtí ìrí ò bá sí òṣèlú ya tipátipá lẹ́yìn ìrọ̀rọ̀ òṣèlú mẹ́ ẹ bá sì ìrọ̀rọ̀ òṣèlú mẹ́ ni yóò máa jẹ́ mi bá bí náà àṣíyá àṣátí aṣ-ṣar'iyya ló jẹ́ ọ̀rọ̀ òṣèlú tí ọlọ́run àtànábì ẹ fi ọwọ́ sí kò ní jẹ́ siyasatun asriyya al-mushtamilatun ala al-kufr wa zandaqati wal irọ́ ló pilẹ̀ ẹ̀rì pílà òṣèlú ìgbàlódé tàǹbá yí yìí irọ́ nifaq ète jàmbá ló kúnnú ẹ̀ أما السياسة الشرعية التي ألف فيها همة رحمة الله عليه إذا وافق قتل لنوري جانترير بيبا سنو لنوري إيقادا سكنيو rí ọba rẹ̀ láyé tí ó dá eh, nígbàtà bá rìn bí ọlọ́mọba àti òjísí ọlọ́mọba bí wọ́n ṣe gbé kalẹ̀ lákòótán àtúnkíwakú kalẹ̀ ní ẹ̀kan sí lórí ìjòkó abẹ́lọ́wọ̀n bá kó mọ́sálá ìgbà ogun ẹ̀nà níjọsìn fún wa kò fi kádàrà dáadáa fún wa láyé àti ní alkiyama èyí tí a sọ lásìlẹ̀ ní àsálẹ̀ yìí kò í ṣe tuntun èyí tá sọ pé bóyá wọn àfóò tí bá wa sọ rí bóyá láyé àbí láwọn àyè mí lẹ́mọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ara wa ní èyí tí àgbéyẹ̀wò yóò máa jẹ́ nasiha كما جاء في حديث أبي رقية تميم الداري الفلسطيني رحمة الله عليه اللهم بني ينسب بنا يقول دار جنوة النبي صلى الله عليه وسلم وكان نصرانيا من قبل فأسلمه وأحسن إسلامه نصارى قراكو كريو قراكو ندله واتام لديه أبانا زد إسلام أسل إسلام ويداده أبو رقية رضي الله عنه اللهم بني ينسب ولا النبي ومحمد صلى الله عليه وسلم النبي الدين النصيحة الدين النصيحة الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله وللأئمة المسلمين وعامتهم سنتام بمبي يسنتي أما فراواني نصيحة ìtí wọ́n ní agbéyẹ̀wò ní àsálẹ̀ nígbà bí i nàṣíra lè wọ́lákun wọ́lánà jẹ̀mí ìran fẹ́ni tí ń sọ̀rọ̀ àtàwátà ń gbọ́lá papọ̀ kọlọ́nkọmọ́sọ̀lá jẹ́ kí ó wúlò fún wa ìtí afẹ́gbéyẹ̀wò ọ̀rọ̀ ìdílé náà ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí náà ni ẹ̀yin náà sì mọ̀ pé kò sí ti ń jẹ́ àwùjọ ìdílé náà ló ń jẹ́ àwùjọ àwọn bàbá ńlẹ̀ Yorùbá wọn ní bí ọmọdé bá tó lọ́kọ ìlọ́kọ náà ni wáyé tó ládàáyọ́ ládàánù bal min rahmatillahi wa jalla bina nínú àánú ọlọ́run ọba lé lórí òun náà ni ó ṣètò kìnìwà ń kà lákọ̀ọ́nà zakaran wa ounza ọlọ́run ọba dá wa lákọ̀ọ́ ó dá lábò tọ́lọ̀ ń bá dá wa lọ́kùnrin nìkan tí ó sóbìnrin láyé bó láyé yẹn ó ṣe rí wàláyé láfẹ́ tí bó abẹ́dẹ́n ẹ̀rígbé náà bá ní asọ́rọ̀ lé lórí almuashara tó kọ yé dà ìgbésí ayé tó rọrùn kò ní sí tó bá ìpọ́kùnrin nìkan gbogbo abájẹ́ kò ní àǹfààní ẹ̀dí bíkọ́ tó bá ìṣe bí adéwájú àkọta ajábó ní tí èèyàn bá lóṣẹ̀mí ayé ẹ̀ débì kan yóò ní bùkátà kó lọ́kọ yóò ní bùkátà kó láyà ilé obìnrin máa ń tètè sún púpọ̀ yàtọ̀ sí ẹni tí yàtọ̀ sọ́kùnrin ṣùgbọ́n síbẹ̀ náà ó bá pẹ́ jù fọ́kùnrin náà yóò yíwọ́ tí obìnrin bá fọ́mọ ọgbọ̀n ọdún lé lọ́dẹ̀dẹ̀ bàbá rẹ̀ tí wọ́n gbọ́ mọ́ kò tẹ́nìkan kanlẹ̀kùn wọn pa nídìí ọmọ ìbànújẹ́ ti sọ̀kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ wọn bẹ́ẹ̀ ni àríwẹ̀ kan bẹ́ẹ̀ ni bọ́dún bá sí wá ń gorí ọdún bẹ́ẹ̀ ni ìbànújẹ́ yóò ṣe máa ṣe sí nígbà ọmọbìnrin wá fọ́mọ ogójì ọdún jama tí ọlọ́gọ ìbànújẹ́ ti sọ̀kalẹ̀ sọ́dẹ̀dẹ̀ yẹn àwọn afá ìsìlámù fi máa ń sọ pé fi zawaj nínú àǹfààní tí ń bẹ́ ń bí ìyàwó ṣíṣe kifayatun linnisa ìsàmójútó ìsàlẹ̀ ìtẹ́kì ẹni tó jí obìnrin lórí àbùbù jẹkù tó wà lára obìnrin ó wà lára ọkùnrin náà ṣùgbọ́n ẹ̀sìn ọkùnrin ó máa ń pẹ́ kó tó yọ ọ́lẹ̀ káwọn mọ̀lẹ́bí ọkùnrin ló máa ń sunkún lórí bí ò níyàwó bóyá yóò máa lọ bí àádọ́ta ọdún ṣùgbọ́n tó mìíràn bá fi dọ́mọ àádọ́ta ọdún tí ọlọ́kọ jẹ́ mọ̀ pé ilé ti dàrú nù ẹ̀hẹ́ wọn ní ìta ránṣẹ́kù wa ní ó tánu anú ọlọ́nìkan lókù so látara ilé ibi abáwárí bẹ́ jama alọ́kọ̀ aláya náà ni ọlọ́dún wa bí ni àǹfóṣìkún أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك الآيات لقوم يتفكرون ولن نين وامي ني كيف ما مدني ولن تجي على ولي سيني أكبر أمي إن مفسرون ينو بشي أيه أدا من أنفسكم يعني من جنسكم àwọn tẹ́ ma fi sọ́kọ tẹ́ ma fi ṣe aya ní àǹfúsì kọ́n ìtumọ̀ rẹ̀ òun náà ni pé nínú ìran èèyàn kìí ṣe ní kọbi láti kún wa àṣírọ́tì kọ́m kìí ṣe nínú ọ̀ràn yìí torí kìí ṣe wọnú Islam káwọ́sọ fẹ́ yíbò kí yíbò fẹ́ Yorùbá bẹ́ẹ̀ni àríbẹ̀kọ́ kí yẹn lọ dáná ní Florida kò sí rìn nítorí kó mú fẹ́ fẹ́ yàwó bẹ́ẹ̀ni àríbẹ̀kọ́ ṣùgbọ́n mi jẹ́ ń sí kún nínú ọ̀ràn èèyàn tẹ́jọ jẹ́ aráyà táwọn àfáà mú dání inú tí wọ́n fi ní kò rọ́gbọ́ kí ọmọ ìdí ní àtàjànú kí wọ́n mọ dáná láàrin ara rẹ̀ èèyàn lè fàájànú àjànú náà lè fẹ́yàn kálukú gàbá ni ọlọ́run ti dáwọn òjò ọmọ ní ṣọ́ọ̀tì ni abádé yan ọkàn ya aya ni tó wá dàrin òru tó wá dèjò bóòlù yóò sì gbádùn ayé ẹ̀ra màìdíà tẹ́jọ ń gbá yìí lórí bẹ́ẹ̀dì àmà ìbí ẹ̀rẹ́ náà ìyá ilé yìí rọgbọ́ o abódì kìíní o ẹ abódò olóńgbò abadan àwọn sì lè yàtọ̀ ṣàkàlù náà bí aṣkáàlì mọ̀kẹ́lìfà bí mo ṣe yàtì láhì wà kò dára sí azza wa jal látara fífi ọlọ́run فلن من آياته أن خلق لكم من أنفسكم أزواجا يعني من جنسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك الآيات لقوم يتفكرون من أن يولون لفسه لن يقفون لن يأيفون لنورهم الدنيا بي أبوان لك جمال تاسل Eh, tí ọlọ́run ọba fẹ́ kí ọmọ jáde ń bẹ̀ òun náà ni àwọn ṣẹ́kù wa ni wọ́n fi ṣe tọ́pìkì ti àṣálẹ̀ ní tí a fi fúnra wa ní annasiha òun náà ni almawaddatu wa rahma wa yani eh, ìfẹ́ àti àánú wa asakina àti ìfàyàbalẹ̀ ìdílé kídílé tí a bá ti sàfẹ́kù kanú mẹ́tẹ̀ẹ̀ta wàhálà ti bẹ́lẹ̀ nínú ìdílé asakina wa rahma wa almawadda ìfàyàbalẹ̀ àánú àti kíni o àti ìfẹ́ àníbí inú eléyìí pàtàkì púpọ̀ èròǹgbà ọlọ́run tó fi ya máa ṣe lọ́kọláya tábáwá jẹ́ lọ́kọláya tí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ò bá pé síbẹ̀ lọ́kọláya yìí ò tí ì ní mínì tó péye ṣùgbọ́n nígbà wo lọ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá tí alájẹ́ mùsùlùmí wà kásọ̀tán almuntahuna ila sunnati wal jama'a ọ̀pọ̀lọpọ̀ wa dáa máa pẹ̀lú àwọn ilé súnà ẹgbùn ṣe fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi a dá lérí ọ̀rọ̀ àkídà a sì dá lérí ọ̀rọ̀ al'ibada bí haifu lánà márìsù albida'i àtàbùdíyà filforo wà filihusul a yi tráì rẹ̀ láti máa ṣe bíbíà yí àbígbà tí yàn bá jẹ̀ ní ọkùnrin mi pẹ̀lú méjì àyàkúyà àwárí pé súnà yẹn náà ni ò tí dùn wá la iná ẹ̀wọ̀ topic táwọn ṣe fọwọ́ kakalẹ̀ fún wa lẹ̀ àbí tíìmù ẹ́ mọ̀tàmọ́rù atọ́dún ni wọ́n lò ni bó láti islam ní solúsàn fún àwọn fìtínà tọ́mọ èdè ènìyàn lè máa bá wí láyé nínú ọ̀sẹ̀ ní ayé àti àwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí èméjì mẹ́ẹ̀ ṣùgbọ́n sọ́dá tí lè ṣe ayé àwọn tí èsì mùsùlùmí ayatuhum azawjiya marital life wọn sọ́dá kó láàrin kọ́dẹ̀dẹ̀ wọn ma tòrò bí omi afárọ̀ kan kí tó wá jẹ́ ti mùsùlùmí ó ma bọ́ ìkó ma gbóná fa'ina islamu na níbo ni islamu wá wá wà ń gbàná wọ́n mi baraka ti ayẹni azajin inú albarka islamu wọ́n ni gbogbo ayé wa látòkì kan lẹ̀ fó tóòrò ni ولذا النبي على فيان يلا النبي محمد صلى الله عليه وسلم في حديث سويد الرومي رضي الله عنه àdàbìrì ajaban lè amúrò ní mọ́ọ̀mí ẹni bá jẹ́ mọ́ọ̀mí ní ọ̀rọ̀ rẹ̀ surprise yìí níbi ọ̀dà adé fún ni lèzè bí ọ̀bàjẹ́ dé fún kò sí aspect tí ò fi dá afẹ́ ni ó jẹ́ mọ́ọ̀mí ni àfi tí ìmọ̀ọ́nì rẹ̀ yẹn ò bá yé tí ò bá mójútó tó àwa rí pé àwọn kẹ́ni wa ṣàkára wa oríṣiríṣi àwọn complain mo máa ń kọ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ obìnrin ọ̀pọ̀lọ́dún àti ojú ọkùnrin náà ìtínà oríṣiríṣi àbígbàmí tó nídìí sítọ̀ láti lórí àwọn kíni o àwọn asibáàbù tí ò sí ẹ̀ lójútú kan kámọ́ lè ṣe farada fúnra wa ẹ̀rì gbogbo yẹn wá pọ̀ bẹ́ẹ̀ mo rò bí eléyìí lórí aná làwọn ṣéèkù ń gbọ́ náà wọ́n rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n tún wò pé eléyìí náà ìpìlẹ̀ nínú rẹ̀ òun náà ni qaulullahi tabaraka wa ta'ala fi surati an-nisa òun náà lọ́rọ̀ ọlọ́mọba tọ́lọ́mọba bá wa sọ Quran chapter four verse nineteen ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ bá àwọn ìyàwó yín ẹ wọn lò pẹ̀lú dáadáa bá tí ọlọ́mọ sọ pé káwọn ìyàwó náà bá ọkọ̀ lò pẹ̀lú dáadáa ẹ́ ló fi dojú ẹ̀kọ́ àwọn àjọkùnrin ìyá rẹ̀ nìkan tí ó sáré sọ kíákíá náà ẹ̀yà ẹ̀nà àwọn afọ́ àwọn aṣọ ìsìnbátu àwọn àlèfíkà àwọn ẹ̀kọ́ wisdom lábẹ́ tí ọlọ́run fi dojú ọ̀rọ̀ kọkùnrin pé wa ashiruhunna bil ma'ruf náà tí ò fi sọ fún àwọn obìnrin bẹ́ẹ̀ ọ̀yà bàbá. تفضل بارك الله فيكم أنا جاوب ومليرو بارك الله فيكم تريكي أوني الأقوى أوان والله بارك ẹni bá sì lágbára kò sí irú àrà tí ò lè dá ẹ̀hẹ́ òun là á bẹ̀ pé dákun jọ ẹ̀ ṣèkínní kan bó ṣe rí gẹ́lẹ́nu lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa dhalika fi hadithi عبد الرحمن بن صخرة الدوسي اليمني الشهير بالإمام أبي هريرة رضي الله عنه لما يونس بابانا أبدا داوود بني أبرازي بلو بام وتمان زوتي ليلى أبو هريرة رضي الله عنه وكينو إمانو أغبافانو يري يوبا تاكو أيانيا كبودو مانيتا يبون اللهم بني يونس أبو وقبا ديس ولا قدوى النبي صلى الله عليه وسلم anábìnrin allahumma inni uharriju akọ̀dọ̀ àìfẹ́yìn allahumma inni uharriju akọ̀dọ̀ àìfẹ́yìn anábìnrin rẹ̀ ọlọ́ngọba mi ò ẹ̀tọ́ àwọn méjì tí wọ́n lẹ ó máa ń bà mí nínú jẹ́ wọ́n bọ́ ìlú máa ń jìnnì ìfúnmi ní ìmọ̀ ń ronú lórí wọn púpọ̀ ẹ̀rì nígbà nábì ọwà dákun wọn méjèèjì anábìnrin alẹ́tì ma wa almarha ẹni àkọ́kọ́ lọ́mọ òrukàn tó ní òṣèré rẹ̀ gbà bí wọ́n bá bẹ́ẹ̀ jọ ọmọ òrukàn máyé yóò gba jíjẹ máyé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí kò sẹ́ni à ń pè lọ́mọ òrukàn kò náà lẹ́ni tí wọ́n bẹ́ẹ̀ kú wọ́n wọ́n fi hajj mọ́ta dúnà hajj gbólóò ẹni bá bẹ́ẹ̀ kú tí ò tí bàlágà ni wọ́n ń pè lọ́mọ òrukàn táìmù tó wà ní ma bá jẹ máyé àti sí bàbá rẹ̀ fílẹ̀ yóò gba àbí òní gba so ó mọ ní dífíkọ̀tì láti jẹ́ kọ́ ọmọ òrukàn rẹ̀ tó ẹgbà àfàwùjọ tí wọ́n bá gbọ́ ọlọ́mọ bá gbọ́ wọ̀kàzáríkà nìsá bẹ́ẹ̀ làwọn obìnrin ni anábí pé wọn lọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀lẹ ni wọ́n tí ọkọ àti ìyàwó bá jọ ń fa nǹkan kan ní ọkọ lóhùn nígbà ìyàwó lóhùn nígbà títa ní ọ̀sẹ̀ sàpé bí tí ọ̀dà náà ní ọ̀padà já sí fóbìnrin dẹ̀ ní kìí ṣe fọ́kùnrin in most cases lọ́pọ̀lọpọ̀ ọgbà tọkùnrin àti obìnrin níyàwó àtọkọ bá jọ ń fà tán bá jọ ń fà tán bá jọ ń fà tó bá padà já yóò yà já lóbìnrin lórí ọ̀pọ̀lọpọ̀ ọgbà kìí já lọ́kùnrin lórí obìnrin yẹn ní ọ̀padà sẹ̀sìn àti ẹ̀wà gbọ́ pípò sí ìfaradà fẹ́lẹ̀ yìí ó bá fà fà fà àmì ìjọ túká ó tún ní ní nígbà tí ètò bí ọdún méjì wọ́n ti jọ fà á ni ó tún já mọ́ yìí náà yìí náà bá ka ọkọ bíi márùn-ún sí lọ́dọ̀ ní àwọn èèyàn máa sọ fún un kódà kó mọ́ jẹ̀bi ṣùgbọ́n gbọ́dọ̀ máa sọ fọ́kùnrin pé ah ní màá ń kó ìyàwó jọ ni bóyá yóò fẹ́ẹ́ débi twenty kó n tó gbà sọ ni ṣùgbọ́n obìnrin wọ́n ẹgbọ́ kódà rí náà àfáà mẹ́ta ní ìwé tọ́kọ ẹbá kú dùn fẹ́ ìwé tọ́kọ kọ ọlẹ́ náà the gardener's person ló jẹ̀bi àbújá rẹ̀ so látara ilé anábíwá muhammad sallallahu alaihi wasallam ọjọ́ yẹ wa pé ẹ̀tọ́ àwọn méjèèjì ó máa ń ṣòro kó tó tẹ̀ wọ́n lọ́wọ́ láì bá ṣe pọ́dọ̀ àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ lọ́lọ́n àwọn lọ́lọ́n náà lọ́lọ́n ọba kọ́ bá sọ̀rọ̀ àwọn alágbára àwọn afẹ́ tó pàwà lọ́ni wa ashiruhunna bil ma'ruf ẹ bá àwọn ìyàwó tí ẹsẹ̀ kíni o tẹ́ gbé sílẹ̀ ẹ bá wọn lò pẹ̀lú dáadáa nígbà tó ṣe pé ìpìlẹ̀ marital life ìgbésí ayé lọ́kọláya ń gbésí ayé àwa mùsùlùmí orí pílà mẹ́ta òun náà ló dúró lé lórí ad-dinu wa husnul khulqi thumma at-tafahum àti ìwà ọmọlúwàbí àti kíni o àti àgbọ́yé ẹ̀sìn àti sí yóò jẹ́ mùsùlùmí yóò sì jẹ́ súnné gbogbo yìí lọ́pọ̀lọpọ̀ ọmọ ayáwà àtàwọn ìfẹ́ gbọ́ lásìkò yìí wọ́n ní rún àwọn àfáàjì ti bá wa fún wọn léṣe ọ̀rọ̀ tí wa kọ́rọ̀ àwọn àfáàjì wọn ṣáájú wọn ní ẹ̀yìn kẹ́ lọ sí ibi tí wọ́n ti tírì ti yín dáadáa wọn náà ò fẹ́ ká máa sọ ń gba pé mùsùlùmí kan sùn ní ìkan kékeré ẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́mọdé mi ò gbé pọ́ṣìn jẹnu yìí ẹ mọ̀ gbọ́ lọ forever ni tó pé ń ta jogún àwọn tí wọ́n ṣáájú wa nìyẹn ilé ẹmọ bí ẹbí gbégbé kúgbé wa ẹfẹ́ sẹ́lẹ̀ báwọn yìí. tábà ń ni awwalan an musulman musliman kó jẹ́ mùsùlùmí ni náà tó wọ́n tó wọ́ di ẹni tán fún lọ́mọ ah, bẹ́ẹ̀ ń mi yé jẹ́ ara a máa ń sànú ẹ̀sìn nu wákàtí mọ́ra mi yẹ́ ó sì máa wọ́n sì jìnà sí àwọn kàbá irú alákọ́dúnlẹ̀ ìsìtọ́ àti wọlé ìmkàníyà nípa ìbá ṣe káàmù ọmọ wá sí àwọn tọ́lọ́mọ̀ bá ṣe lọ́rọ̀ yẹn àmọ́ gbà pé ẹlẹ́sìn lélẹ̀ lẹ́yìn náà ọwọ́ wà jírí súnà yẹn náà bẹ́ẹ̀ alimami alhassan albasri yóò rahmatullahi alayhi bàbá máa ń sọ nọ́ọ̀rọ̀ wọn kí wọ́n tó man zawwaja karimatahu bi fasiqin faqad qata'a rahimaha ẹni bá fi ọmọbìnrin rẹ̀ fún pòkì lọ́kùnrin ẹni yẹn ti ológe okùn ìjọmọlúàbí okùn ẹbí tí ń bẹ láàrin wọn àtọmọ yẹn bàbá yẹn ti gé e dànù àwọn láńpẹ́ ń pòkì ọ̀nà ni alẹ́fi yẹtẹ́rì fún bá àdọ́lù kẹbàáhìrà àwọn ẹni tí wọ́n máa ń pàdísì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀nà wọ̀ pé ọ̀dà ṣùgbọ́n yìí ṣe bí kò mo tí ọjà lè ń ṣe sìnà mọ́kànmọ́kà bá fọ́ ọmọ irú ẹni yẹn lẹ́ni ẹ ó jákún ẹ̀bí tí ń bẹ láàrin wa sọmọbìnrin abu ali fudel ibn iyad rahmatullahi alayhi àwọn ní ntí asanu sọ nítorí eh, wọ́n jù wọ́n lọ lọ́jọ́ orí wọ́n jù wọ́n lọ nípò bí tí imam al-hassan al tí ń ṣapúrapúra tí ń fà màkúfà ń mọ̀mọ́ kú mu jama fáà pẹ̀lú wọn ní fásitì tàbá torí ẹ̀mọ́ fún wọn lóbi ó lé ní bídí àmì bá bí àwòlà kéèyàn mọ̀ fẹ́ ni ó gé bídí àgàn ó tó ẹ́ kéèyàn hàn nẹ̀ fi bídí àtúnfẹ́ bẹ́tà ju kẹ́ hàn nẹ̀ fi lè yẹn. tó tí o bá dé sí ni ọjọ́ àwọn ọmọ pé bídí eléyìí òun ni ó fọ ọmọ fún ẹ̀sìn nù wọ̀lùkọ́lùkọ́ ìwà náà ara náà ni. باسرين سنن الإمام آه، سنن الإمام الترمذي رحمة الله عليه آه، النبي صلى الله عليه وسلم من آتاكم أو إذا آتاكم من تردون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة في الأرض وفساد كبير وفي رواية عريضة أنا بنبي ما بواب بايين يعني كل سن أجي صلاين يسنو ẹwà ló ń jẹ́ mùsùlùmí múra kankan sí súnà nàbì ni yóò sì gbé sànàbì lẹ́ni tó wá lẹ́sìn bá nẹ̀ tó tún níwọ̀ ọmọlúwàbí tó bá wá bá yín pé ẹfún lónìí ànábì ní ẹfún tẹ́ẹ̀ bá yín fún ẹ dá wàhálà lẹ̀ wàhálà tó sì pọ̀ lẹ́ dálẹ̀ so awo ẹ̀sìn awo ìwà ọmọlúwàbí nkẹlẹ́kẹta ìgbésí ayé lọ́kọláya ìgbésí ayé lọ́kọláya tó ní mínì tó nítumọ̀ tó láàrin tó dúó lé lórí tó náà ni àgbọ́yé láàrin ọkọ àtẹni tó jáya ẹ̀sìn lè wà kí wà ọmọlúwàbí wà ń gbà míì ṣùgbọ́n kó mọ̀ sí àgbọ́yé náà bá padà gbọ́ra wọn yé mi kí wọ́n lágbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ọ̀rọ̀ tán bọ̀ wálẹ̀ Yorùbá máa ń sọ wọ́n ní ìwájọ́wà ní jẹ́ ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn kan wá ní ìtẹ́ sọ ní ẹbù kù àgbàgbà mi ilẹ̀ Yorùbá wọ́n sọ̀rọ̀ ńgbà mi báyìí ẹ̀rọ pé ara wọn náà ti wá ní màwàfí ní wà ní jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ní ọba mọ màwàfí ní wà ní ẹni lè sọ̀rẹ́ pẹ́ kẹgá mọ fà pé wọn mo ṣe nílò gbọdọ̀ rí ìwọ náà ṣe nílò mi náà wọn rárá kò pọ́síbù bẹ́ẹ̀ ṣe jọjọ́ kọ àtayá nì yóò ní nígbà míì tí ìyàwó fẹ́ maintain position tiẹ̀ lórí gangan ọkọ náà fẹ́ maintain ẹ̀ tí ò bá ti kónira bá ìdílé tí ò kó nǹkan kan bá wà rí ká má fi ṣokùnfà wàhálà ṣùgbọ́n yẹn máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹwọ sàbí ànábì pàtàkì ni ẹ zaidu ibn haritha radiyallahu ta'ala anhu ọlọ́mbà ni yọnu sí wa ummuna zainab bint jahsh ọlọ́mkọba ni yọnu sí gbogbo tọkọtaya náà méjèèjì ìtàmọ̀ fún ìwà ọlọ́njẹ fún fáwọn méjèèjì wọ́n sì ní ẹ̀sì wọ́n fi bọ́n sí ọlọ́mọba kiri wọ́n kàn bínú ànábì tí wọ́n jáde láyé ẹ̀sìn bẹ́ ìwà ń bẹ́ ṣùgbọ́n wọn gbọ́ra wọn yín ànábì parí ìyà oṣù oṣù ọlọ́run ọlọ́run ló padà wá parí yòókù ẹ̀wà fi fẹ́ níbo lọ́lọ́run ti parí ẹ̀ ẹ́ gbọ́dọ̀ àbínábí ó tún mọ sọ fún sẹ́dù pé mọ gbáyàwó rẹ̀ yìí mú dáadáa mọ tọ́jú ẹ̀ dáadáa ṣègbè nìkan náà bí wọ́n fún lámọ̀ràn pé tẹ́ ń fún sẹ́yìnàbù náà ní díẹ̀ èsì dáadáa sọ́kọ rẹ̀ ọ̀n ti gbà tọ́lọ́kọ̀ bá tó sọ nù suratu al-ahzab Quran chapter thirty three pé sẹ́dù ó kọ yóò kọ sẹ́yìnàbù tó bá ti wá kọ ìwọ afẹ́ لما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائه إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا وكان للنبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا bọ́lọ̀n ti sáyà kalẹ̀ nínú suratul Ahzab bá nàbí nù pé ẹnu wo náà ìyẹn fi sọ etí wo ní bá ní gbọ́ bí mo fẹ́ yàwó zédù ọ̀rọ̀ ńlá mọ̀ ẹ̀rí ẹ̀hẹ́ nígbà zédù kọ́ yàwó ẹlẹ́ wọ́n bá sì àtọ́ sí èmi ní wàfẹ́ ọlọ́ni wọn mọ̀ ní ọ̀fẹ́ ànábì lọ padà wàfẹ́ ó lé díẹ̀ o ó lé gan àmì ìsorí burúkú látàrí láti jọ náà tó fi dìse títí ayérayé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kú sọ àwọn méjì ń ṣe pé I sí ẹ̀rì lọ́nà bá ti gbélé ẹ̀rì bákan méjì náà nínú kéèyàn sórí látara ọ̀rọ̀ ọlọ́rọ̀ àbí kó sórí ibú ànábì ọlọ́run ṣèrí ọ̀rọ̀ wọn wà very dangerous ní ọba mọ́ ọmọ méjì ní yóò kàn sórí ibú lára wọn bẹ́ẹ̀ yẹn kájú sórí látara sùgbà tí ó sáàgbọ̀yé láàrin Zainab àti eh, Zainab bin Sujash àti Said ibn Haritha eh, àmì yípadà kálukú bá ti wọn lọ náà but lákòótọ́ jàmá ẹ̀ láti lè lò gbéṣẹ́ ayé lọ́kọláya tó ní mínì tó nítumọ̀ tí a máa rí èso yìí tí ọlọ́wọ́ bá fẹ́ rárá lọ́kọláya as-sakinatu wal-mawaddatu war-rahma ìfàyàbálẹ̀ àánú àti kíni ìfẹ́ láàrin ara ẹni alátìmọ̀ náà bí àwọn èso dáadáa àbí ìdílé wa tí ó bá jẹ́ ìdílé aláyọ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ a máa fúnra wa ní ẹ̀tọ́ náà ni pé tí ó mú gbèsè ayé ìbára ẹni lò dáadáa wá láàrin ọkọ àtaya òun náà ni àdáwọlé huquq wal wajibat kí a máa fúnra wa ní ẹ̀tọ́ ìtọ́lọ́wọ́ bá gbélé kálukú lọ́wọ́ láti ṣe tó wọ́sí ẹnìkejì ẹ̀ tó jẹ́ ìyàwó tó ọkọ rẹ̀ ọba wa nílẹ̀ wọn ní àìfàgbàfẹ́ nìkan òní ọjà ogun bẹ́ẹ̀ ni àbíbẹ̀ ẹ̀kọ́ kí ni túmọ̀ yẹn wọ́n ń ẹ̀tọ́ àwọn àgbàlagbà ni bẹ́ẹ̀ ni ó sì dá bẹ́ẹ̀ ká béèrè ọ̀kẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba sopa sí ibi ẹ̀tọ́ ẹni bọ́dì àgbàlagbà náà wá gbà bẹ́ẹ̀ tí ẹ̀rẹ́ bá fàgbàlagbà lẹ́tọ́ ẹ̀ ó lè dáyé confam ọba tó wá dáyé àtẹ̀yìndẹ̀ mẹ́mẹ́ bẹ́ẹ̀ bá fún lẹ́tọ́ rẹ̀ ayé òní dàrú wọ́n yín lọ́wọ́ tó dá wà lálẹ̀ láyé gẹrẹ rí ẹni bá dé ń fẹ́ tọ ọlọ́run lẹ́tọ́ rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ àwọn tó bá kù náà wọ́n mọ bó ṣe máa fún wọn lẹ́tọ́ wọn ṣùgbọ́n kálá jàǹbá ọlọ́run jàmọ́ ẹ jàǹbá orí ara yín ẹ sì máa jàǹbá ara yín lọ láíláí ọlọ́run ní ẹgbẹ́ ìbànújẹ́ eré ànábì àwọn tó yẹ pé kánú lọ́ha wa rọ̀ṣúlà wọ́n ti jàǹbá ọlọ́run jàǹbá ànábì náà wà ní jàǹbá so àìfàgbàfẹ́ nìkan ni òjá yé ogun àìfún àgbà lẹ́tọ́ ẹnu bẹ́ẹ̀ wá ní àìfọmọdé lẹ́tọ́ ẹ̀nà lè dá yérú olùbá ń gbọ́ mi yé jama ẹ́ tó bá bá fẹ́ kí ilé ayé ó máa tòrò kó máa lárinrin kódà tí wá ìdérí ìdílé wa tó yẹ pé ọ̀kan nù ilé ayé lòun náà làbúdà mi ni adáhìlì òkú kí wa máa za wọléwájú bá a máa fúnra wa lẹ́tọ̀ọ́ ara wa nìyí باشر انه حديث النبي صلى الله عليه وسلم من حديث سلمان بن ميسرة الفارسي ولنك بني يونس ببناه ما هو أباس هدي النبي أبونا نوان جونس ولن لكم بأسلام وسي إسلامنا دادا ويسي أقوني ليون سي ولن في إيجاد لي لن بني يونس نعم إذا لقوا سأل الآن يا أمواتي كنيو أبو darda waimir ibn qais al-ansari yolomba yonsi babana agbani wanu alu madina ọlọ́run fún wọn dúkìá lé ayé ọlọ́run wá sí ìsìláàmù dé gbogbo oríire wọn tó fi dé ládé bàbá náà da púpọ̀ bí bàbá ti da bẹ́ẹ̀ nìyá náà da umu darda ẹni bá kàdùn gbèsè ayé wọn yóò mọ̀ pé àpẹẹrẹ ni wọ́n jẹ́ wọ́n máa ń sọ Syria Syria Damascus lẹ́ni àgbà afá àbẹ̀ tó jẹ́ number one Abu Darda ọlọ́run kó bá ní fọ́nù kẹwọn àwọn àti Salmanu ibn Maisara al-Farisi lànà ìjọjọ́ ìpapọ̀ kan máa ṣe ìjọmọ̀ ìyá bọ́lá bàbá bọ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn ni kìí ṣe ti yá ọ àbúdàrdá wọ́n máa ń dìbò di gbogbo àsìkò wọn fún jọsìn wọ́n wá kú òlé jọ kan Salmanu kú òlé wá lọ fíṣítì wọn nílé kò wá bá àbúdàrdá ìyàwó wọn ló bá balwajadaha mubtazilatan faqala mali araki mubtazilatan ó wá sọ fún ìyàwó ọmọdàrdá eh, eh, ìpé kí ló dìtẹ̀ múra rúnsùnrùnsùn fún ọkọ yìí tẹ̀sí ẹ̀dírẹ́sì eh, múra dáadáa fún ah ẹni múra yí ọ̀pá mẹ́wọ́n múra fún dáadáa wọ́n ni ìyá náà wá sọ̀rọ̀ pé akókò Abu Darda maka natlahu hajatu fi dunya ọkọ rẹ̀ díze ọ̀rẹ́ rẹ̀ díze Abu Darda tó sọkọ mi àwọn èèyàn nínú káàdà sáyé mọ́ ìyàwó tọ́jú ó tọ́tẹ̀ ìwó sí gbogbo ẹ̀ ní òwò sí nǹkan kan kò sí yàtọ̀ láàrin tí ń rí yàtọ̀ gírí kan náà ní àwọn ẹ̀ gbájúmọ́jọ sí kan àṣẹ ń tí ìyàwó ń sọ fún ọ̀rẹ́ ọkọ rẹ̀ ọ̀rẹ́ ọkọ rẹ̀ ló ń sọ dákọ rẹ̀ bàbá bá dé lóòótọ́ agbóúnjẹ kalẹ̀ àbúdàrdá olóhùn jẹun gbáwẹ̀ wọ́n ní Salman bàbá yàrí pé rárá àwọ eléyìí ọjà láti sọ̀rọ̀ ẹ̀mú mi lóde àwọn ọjà eléyìí àkílódé àwọn èdè bèbèrè àwọn náà gbáwẹ̀ ní ọ̀padà rẹ̀ ẹ̀hẹ̀ ojoojúmọ́ àwọn ojoojúmọ́ àwọn ojoojúmọ́ yóò lẹ́yìn àìsí sọ̀tọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo nǹkan bí i balance ọ̀túnwọ̀sì ní bá nàbí ṣe gbé wa. ọ̀nà ìwáyà kan alábúdàrdá jáwẹ̀ àwọn mí náà jama gbogbo wá di òru ọjà alẹ́ tán wọ́n sùn wọ́n fẹ́ sùn àbúdàdá bàbá tó gbé àdíálùwà láyọ̀ tán yẹn náfìlà Salmanu ní kò sí dọjọ kò tí ìyá àwọn náà yẹn náfìlà ń léwa iṣẹ́ gẹ̀ẹ́fẹ̀rí àsìkò náfìlà ò tí ìyá nígbà tó tún sí wọn ló rò pé Salmanu tó sùn ni bàbá tó fẹ́ yẹn ó tó ní kò tí ìyá títí bó ṣe dì stọ́ọ̀pù ẹ̀nu títí tílẹ̀ fẹ́ fi mọ́ pàtó tó bí ìdásí mẹ́ta ìpẹ̀yìn ìdásí mẹ́ta òru wọ́n wá bẹ̀rẹ̀ sí ní kírun fasọ́láyà àwọn àyànná fílà papọ̀ wọ́n kí jàmá àbá fi jàmá yẹ́ ṣe evidence bá wọn fi mídíà nílùú tí wà táwọn agbègbè ẹ̀ wọ́n ni sọ́tà bí ọ̀tàn afáàrí yóò dá fún wọn yóò dá fún wọn yóò dá fún wọn náà ṣùgbọ́n tó bá dúró ti súnà nàbì àwọn ìṣẹ́ni tí ó máa kọ́ ẹ̀yẹ mídíà lọ́rọ̀ sọ bẹ́ẹ̀ fi máa ẹ̀gí ìṣẹ́ súnà àwọn ẹ̀yìn máa pẹ̀ ọ̀rọ̀ ní àbábá ìlú sọ́ọ́lẹ̀ fún yín wọ́n ti sọ̀rọ̀ yín wọ́n máa fọ̀rọ̀ tèmi tako ìsún náà lé ní lọ́la ọlọ́run ní jíun ṣẹlẹ̀ sí wa òyìn ṣẹlẹ̀ sí gbogbo àfáà wa náà ìfọ́só léwu ṣùgbọ́n ní ìdíkà ṣe làákàyè báyìí náà ló sọ báyìí ọba sì wọ̀rọ̀ ẹ lóòótọ́ wọ́n rí pé wọ́n náà lọ sọ lóòótọ́ máa kẹyìn tẹjẹ súnà lábùkù torí ẹ̀yìn mídíà sọfàsọ́lá ya wọ́n kírun wọ́n yaná fílà wọ́n jọ kí papọ̀ lóòótọ́ kìí ṣe evidence bẹ́yìn tẹ́lẹ̀ ṣe tàjú ìdù káàkiri torí pé kìí ṣe torí iná fílà rẹ̀ Salmanu fi wá sí lẹ́gí ní Abu Darda wọ́n sì jọ kéde fúnra wọn ilé yìí ń kéde fúnra yìí ẹ̀sìn mọ́jú ẹmú déètì ẹ̀tún mọ́sára sí ẹ̀fà tẹ́lẹ̀ jù ẹ̀tún gbátara àwọn èèyàn nígbàkúgbà ẹ̀tún parọ́ fún wọn pé òru yìí òru tó wà mọ̀kọ́ dásà ni látọ̀dọ̀ ta ló ti wá èmi náà lẹ́sẹ̀ ló fi di pé jẹ́ eh, December thirty first wọ January thirty first ni ẹ́ eh? òun àti lẹ́dàbìlì kárìkì ẹgbẹ́ kan náà ni wọ́n ń bó lẹ́dírí yìí gbogbo ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ báyìí ẹni ìṣẹ̀ṣẹ̀ létí òkun létí ọ̀sà ọ̀nàwó sànù wa eh, bí àyè sí àwà yìí sẹ́ńtà àwà yìí àlè ìdáyà ní jẹ́ ọlọ́mọsílá ìjogún ẹ̀ fún yín ojogun ẹ̀fọ́ wa náà kò fún wa ní sàbáàtì tó péye kí la fẹ́ lò lálẹ́ wọ́n kírun náà fílà yẹn tán àwọn afẹ́ máa lọ́mọsílá sí lọ kásùbà lọ́dọ̀ ànábì Salman wa sọ fún Abu Darda wípé mo lọ́rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ inna li rabbika alayka haqqan wa inna li nafsika alayka haqqan wa inna li ahlika alayka haqqan bal jaa fi riwayatin wa inna li dayfika alayka haqqan fa ati kullati haqqin haqqan mo fẹ́ kó yí ọ dáadáa pé ẹ̀mí rẹ tọ́lọ̀ ń dá fún ẹ ó lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ ọkàn máa gbọ́dọ̀ máa lò ń lòkulò àwọn ará ilé rẹ bima fihi al-azwaj wal awlad ìyàwó àtọmọ wọn lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ àlejò tó bá dé bá òun náà lẹ́tọ̀ọ́ tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wá fún gbogbo kálukú lẹ́tọ̀ọ́ wọn tó bá wá rí bẹ́ẹ̀ jàmá bàbá ṣe súnmọ́ rẹ̀ ní sí bẹ́ẹ̀ lẹ́tọ́ ṣe máa ń ṣe kí ni o ló ṣe máa ń ga ní ọdún èèyàn sí ẹ̀yin náà sì nà pé tá bá dálẹ̀ ta tán pín nígbà ọmọ bá wà ní kékeré yóò súnmọ́ àwọn òbí ẹ̀ méjèèjì ṣùgbọ́n yóò súnmọ́ ìyá ju kí ni o ju bàbá lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá wá jọkùnrin kò ní pẹ́ kò ní jìnà sí a distance pẹ̀lú ìyá ẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ so ẹni tí máa ń pẹ́ pẹ̀lú ìyá rẹ̀ jù òun lọ́mọ tó bá jẹ́ obìnrin obìnrin náà bá ti wá lọ lé ọkọ in distance náà nu àgbọ́mi yé jàmá so tó bá mú bàbá àti ọmọ rẹ̀ obìnrin tí ń lọ bí ọmọ ọgbọ̀n ọdún tọ́jọ́ ń sùn lórí bẹ́ẹ̀dì ọ̀rọ̀ sáyìí bá ti tó bá sì mú ọmọkùnrin tó náà ti bàlágà tí tó ń lọ bí ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún tó wà ti yá rẹ̀ jọ ń sorí bẹ́ẹ̀dì kan náà wàhálà ti dẹ́lẹ̀ ní wọn so àwọn tí àjọ bá wọn papọ̀ lórí bẹ́ẹ̀dì sáà ní ṣe mọ̀ wípé àìwọ́lẹ̀ ń ṣe yìí sáni rẹ́dàrẹ́dà yìí tí ò ní sí níbẹ̀ òun náà níta ní ọkọ àtàyà kódà wọn asúnmọ́ra wọn níbi pé tó bá bá ṣe súnmọ́ rẹ̀ ní sí bẹ́ẹ̀ láti máa kálàmájì kí ọ̀rọ̀ ara ẹni sí láti ṣe máa ń fún rẹ̀ ní ní ẹ̀tọ́ ìtì òpèyè sí ní torí ẹ̀ ìgbésí ayé lọ́kọláya tí yọ́ lárinrin oníbùkátà sí kí a mójútó ẹ̀tọ́ láàrin ọkọ àtẹni tí ó jẹ́ aya gbàmí àwọn afá máa pín ẹ̀tọ́ ọkọ àti ẹ̀tọ́ tó yẹ kí ọkọ ṣe fàyà wọ́n á pín sí méjì wọ́n ní huququn maliyya wa obukum gairu maliya ẹ̀tọ́ èyí tó ní ṣe pẹ̀lú owó ẹ̀tọ́ èyí tí ò ní ṣe pẹ̀lú owó ẹ̀rùn tí ò ní ṣe pẹ̀lú dúkìá tí ò ní ṣe pẹ̀lú owó ìkánbẹ tó ní ṣe pẹ̀lú dúkìá tó ní ṣe pẹ̀lú owó táà fún ìyàwó ẹ̀ ìmẹ́ṣe ń bẹ tí ò ní ṣe pẹ̀lú ẹ̀ tẹwárí àbálò àbábò gbogbo ẹ̀ náà àwọn àfáà kó sí abẹ́ gbólóhùn ọlọ́run ọba tó ní wa ashiruhunna bil ma'ruf ẹ àwọn ìyàwó yín ẹ máa bá wọn lò ní ọ̀nà tí ó gbàdá ay imamu abúlé abbas sheikhuna sheikhuna sheikhul islam ibn taymiyyah rahmatullahi alayhi lọ́nba ni yọ́nu sí wọn wọ́n ni alwajibu alhukmu bayna az-zawjayni bima amara allahu ta'ala bi èyí tó jọ́ràn yàn fún mùsùlùmí ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin kò náà ní kí ni o ká tí ọ̀rọ̀ bá délẹ̀ láàrin ọkọ àtaya ẹ mọ̀jẹ̀ a máa fi àṣàyànjú ẹ̀ ẹ̀sìn ni ó yẹ ká máa fi yanjú ẹ̀ ibi tí ẹ̀sìn bá ti fàyè gba àṣà àṣà náà láǹfààní kọ́dá sí ní jẹ́bẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ìgbésí ayé lọ́kọláya eré jẹ́ mùsùlùmí àṣàkọ́lókìlẹ̀ ẹ̀ tọ́rọ̀ ìgbésí ayé lọ́kọláya wà ní ìtẹ́sìn dáṣìí ṣùgbọ́n lẹ káàrọ̀ òjìrì àwọn ògbọ́njúbà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá wípé wọ́n máa ń fi ẹ̀sìn tó marital life wọn àṣàná máa ń sábà dìtò òun náà bẹ̀rẹ̀ láti ṣe ṣe dédé wípé bọ́rọ̀ bá délẹ̀ àṣàná láyé yanjú ẹ̀ ẹ̀rí bá a bá wo tàṣà nígbà tó kú bá kú bá ti ń sọ pé ìka mọ̀ sí síbẹ̀ ní àjẹ́ ẹ̀kọ́ àtàbá wo tẹ̀sìn ní pé tí ṣẹ̀rí àmúwá la fi gbé kalẹ̀ à ní sọ pé bá ti ń sọ pé bẹ́ẹ̀ ní àjẹ́ ẹ̀kọ́ bá a bá ti kọ ìyàwó lẹ̀ àwọn náà mọ bọ́gbọ̀lọpọ̀ ní sí tábá ní àtẹ̀lé tẹ́sìn ní àtẹ̀lé bá ti ń ṣe ìbá ti àṣàyí náà bí àwọn wá kú sọ́lẹ̀ tó bá kú jàmá tó bá kú ká pín gún ẹ̀ ẹ̀yìn náà rí dáa fi ń pín àṣà náà ní kí sẹ́sì kódà kó ti páwọn tí wọ́n ń ṣe ń dánṣe yìí wọ́n ń kírun wọ́n lọ mọ́kà wọ́n pè wọ́n lọ́làájì wọ́n pè wọ́n ní wá wá kọ́ délẹ́wù pé ìgbésí ayé lọ́kọláya wa ìdílé wa ẹ̀sìn ló yẹ ká máa fi tò ó ẹ̀sìn tẹ ló yẹ ká máa fi tò ara àlùbáríkà ti ń bẹ fún dáwà alùsùnà láwùjọ nínú nìyẹn àwọn wọn wá là wá lójú sí pé hmm, ọ̀rọ̀ ẹ̀sìn ó rọgbà káàkiri gbogbo àlámọ̀rí ayé wa ni kì í ṣe inú mọ́sálásí nìkan ẹ̀sìn dá sí ntẹ́ ń ta ntẹ́ ń ra kódà kọ́ ọmọ sí kọ̀ǹdọ́kítọ̀ ọ̀rí bí ẹ̀sìn ti dá sí ọmọ sí dírẹ́fà ọ̀rí bí ẹ̀sìn ti kò sí ntẹ́ ń ṣe láyé tẹ́sìn òní lọ́rọ̀ tiẹ̀ lé lórí. sọ látara eléyìí al-Imam Ibn Taymiyyah wọn ni al-wajibu al-hukmu bayna az-zawjayn bima amara Allahu ta'ala bihi ìtójú ọ̀ràn èèyàn ò ní ká máa lo ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì lórí àlámọ̀rí marital life wa ìgbésí ayé lọ́kọ́láyà wa ẹ̀rì bákanáà mini imsakin bil ma'ruf ẹni tí kùránì sọ ni ẹnu suratul Baqara tí yàwó bá ń jẹ́ yàwó lábẹ́ wa a mọ̀ sí dáadáa sí ọ tẹ̀sẹ̀rẹ̀ omi ihsan ní tí ó bá fi pin wá lẹ́nu pé kò ní jẹ́ yàwó lábẹ́ wa mọ́ a tún fi ilẹ̀ lọ́nà tó gbà dáa náà àdìgbà tí ó wọlé dáadáa ló bá wọlé bí ó bá tún jáde náà dáadáa ló bá jáde wọ́n yí dáadáa jáde ńlẹ̀ Yorùbá wọn ní ìbáfẹ́ yàwó wọn ẹ̀kọ́ ìbànújẹ́ mi ìgbà tó ní tán lára mẹ́jọ́sán ìta gbọ́njú bánu ọkọ̀ bá yẹn yẹn nílé wípé ẹ̀rùn mìíràn ẹ̀dì pé ọ̀wúlò fún mọ́ ọ̀yíṣẹ́ ìyàwó mi mọ́ ọ̀ní wúlò fẹ́rù ìmọ̀tọ́ ìkú láyé kódà ara rẹ̀ ọ̀ní wúlò fún débítọ́ wúlò fún rẹ̀ àbí dé ìbáṣe Yorùbá yìí lọ́sí ẹ̀hẹ́n tẹ bá rí jìnnà tẹlẹ experience ẹ̀ mọ̀ táwọn èèyàn bá yí láwùjọ wọ́lá ẹ mọ̀ pé Islam ń solúsàn fún wàhálà táwọn èèyàn bá yí táwọn àbá àti ṣe fíìmù dáwọ́rà àbí mọ̀támọ́rù tọdún ní orí ọ̀rọ̀ ńláńlá ni ẹba study islam tó study life àwọn èèyàn ah, èèyàn mọ̀ pé orí lọ́lọ́run ṣe fún wa tó sì wá ní mùsùlùmí kọlọ̀mọ́ àjẹ́ ó gbàjẹ́ fún wa látara ìsìn náà al-imam ibn taymiyyah rahmatullahi alayhi wọ́n ní fayajibu ala kulli min az-zawjayn an yuwaddi ila al-akhar huquqan ó dọ̀rọ̀ àyàn fún ọkọ àtaya tí wọ́n máa fúnra wọn lẹ́tọ̀ọ́ ara wọn bìtì bìnafsin pẹ̀lú móríyá pé ah, wọ́n kàn fún ọ náà ni o wọ́n fún ìyàwó rẹ lówó ọbẹ̀ wọ́n fún lówó wá wọ́n fún lówó ẹ̀yìn ọ̀wá ń fi ìbànújẹ́ fún wáyé tó ń banújẹ́ ọmọ fìdùnnú fún náà ni inú rí ó máa dùn tọ́rọ̀ ń sin lọ́nà wọ́n ṣíra sọ́dìrì ẹ̀ ó jẹ́ káyà rí sí payá lórí gbogbo tó bá jẹ́ tọ́tọ́ fún ìyàwó àbẹ́tọ̀ tí ò ń fún ọkọ rẹ̀ ní fáínà lè mọ́rẹ̀ rárá rọ́jìlẹ̀ hakọ̀ fi máa lè wọ́n ní torí àwọn obìnrin dẹ́rin ní wọ́n ní ẹ̀tọ́ nínú owó tẹ̀ ní ìtọ́wà báńkì ni ìrìntẹ́ ní gbogbo tó jẹ́ dúkìá yín ìyàwó tó bá ní ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀ ẹ̀tọ́ yẹn wá ní ibi ó ti bẹ̀rẹ̀ òun náà ní kí ni ọ̀sọ̀dá ẹ̀tọ́ almah ìpìlẹ̀ ìṣe dáadáa sóbì ẹni ó bẹ̀rẹ̀ látòrí ká san owó orí ẹ̀ kò sí tóbìnrin ò lè lóun fẹ́ gbà bá lóun fẹ́ gbà private jet kì í sì gbà yín lọ máa sọ́ọ̀tàn fún pé àdíkẹ́ ìyá ìyá yín wọn pé sọ̀pùmárì ló ń gbà níjọ́ tó ń lọ lé ọkọ̀ kí ló kàn pẹ̀lú ìgbọ́ ọba níyàwó fẹ́ lọ sùn anything lóbìnrin lè béèrè lọ́wọ́ ní kọ́kọ́ orí díẹ̀ stéètì fún onídìí àti pàtàn burúkú fún nígbà rí ọ̀dà ká ọmọ bẹ̀bẹ̀ ní àbọ̀ ọ̀fẹ́yàwó mà so bí ara bíbá náà ti máa ń dúró dọkùnrin nù ìsìn ọ̀pọ̀lọ̀ ọ̀fẹ́ lágbára púpọ̀ tó bá rí pé ọlọ́run ti ọlẹ́ni tó ká tó tó kájú ẹ̀ tọ́ ní lọ́wọ́ tọ́jú ọlọ́run tó wá fífẹ́ rẹ̀ sí ọlẹ́ni kò sí tí wọn náà lè fífẹ́ bẹ́ẹ̀ ni àríwẹ̀ àbí tí ò bá sífẹ́ mọ́lógún ibẹ̀yẹ ní ọlọ́fáwọn obìnrin náà láǹfààní kí wọ́n ẹ̀hẹ́ kankú gọ́gá ilẹ̀ tí wá ṣe ọyà máa bẹ̀bẹ̀ ni wọ́n máa bẹ̀bẹ̀ ni ẹ̀hẹ́ àwọn odùó tánbẹ̀ ni ẹfún ni wáàrí ẹ̀ máàrí ní dáadáa àkọ́kọ́ tọ́kọ̀sọpọ̀ ọ̀fẹ́ ṣe fẹ́ ní jẹ́yàwó ẹ̀ so tí ìfẹ́yìn ọ̀bá wá kàńgbà nì tó bá jẹ gbèsè ẹ̀ wọ́n kọ́ lẹ̀ tọ́ bá kú gan-an àwọn wọ́n náà mọ́ sí yọ́kan tó máa pẹ́gùn rẹ̀ ẹ́ ìyàwó tí ọjẹ́ ń gbèsè máa rí yóò jogún rẹ̀ yóò sì kọ́kọ́ yọ gbèsè tó jẹ́ ká tó fún ní ogun tó wà kọ́kọ́ tá a mọ̀ sọ pé nínú ṣe dáadáa sẹ́ni tó jẹ́ ìyàwó ẹni òun náà ní kásìkí ni ó ká fún ní ohun tó jẹ́ máhàrí ẹni ní pípé gẹ́gẹ́ bá ṣe rí inú ọ̀rọ̀ annabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam بيناني على القرآن موا ملاز قوتين دو بيني بنا ما بي وبيدا جنسوي كريا مون آتي هو بيدا جا ريا رو بني لاز جنسوي so دوريبان ميو جيني واني داور لا تسي تدي ليو في تورو أسو توكو أسو تريم توجي أياني جماعة الله والله سبحانه وتعالى الله نوات النساء صدقتهن نحلة يعني هبة ديانة فريدة وتيبة من النفس fún àwọn obìnrin yìí ló wọ́ ìyá wọn asẹ́ni amúrò min Allah asẹ́ni látọ̀dọ̀ ọlọ́mọ ọ̀bọ̀ wọlé amúrò yẹn fẹ́ bí máa dá alíkùjù tọ́lọ̀ báyìí ti pàṣẹ ìpìlẹ̀ ní kókó jọ́ràn yà ìdí òní yóò jọ́ràn yà mọ́ àtún rẹ̀ rí ní lọ́dọ̀ ọlọ́run àbọ́dọ̀ ànábì so ọ̀ràn yà ní kí obìnrin ṣe kí ni ó ká بكنا يبور النبوة محمد صلى الله عليه وسلم نبات عبد الرحمن بن عوف توفيه النبي صلى الله عليه وسلم في مأيا يعني مشانك ilé abdurrahman ibn auf kí ló ṣẹlẹ̀ àwọn ìdán sí oúnjẹ àtọ̀ sí kí ló ṣẹlẹ̀ olóǹfẹ́yàwó ni ànábì ló fẹ́yàwó tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ó fi albarka sí ìyàwó rẹ̀ nábì kọ́ sàdúwà fún bẹ́ẹ̀ sí ni ànábí ó mọ̀gbó fẹ́yàwó ní àbá lọ dánrú ẹ̀wò ní àwọn ẹlẹ́gbẹ́gbẹ́ ìsìn wọ́n bá bá tásì rẹ̀ jẹ́ rí lọ́sí ẹ̀tọ́ fẹ́yàwó tó sọ fámi ẹrù àmì sanra ni kókò ní rù ọlọ́nkọ́ mọ iye ọmọ ìyá wa tí wọ́n ti sàlámọ̀ ìyá yìí wọn bákàbákà wọ́n fi tí náà yẹ ẹlòmíì lórúkọ pé ló ń fẹ́ sin lọ́hùn ẹ̀dẹ̀ kó wọn papá mọ́ra lórúkọ ẹ̀sìn ẹ̀ ń sọ̀sọ̀ ìlú burúkú láti sófì ẹ̀ ń sófì gan-an rọ̀ lára wọn pàtó ń rọ̀ lára wọn ló wá fẹ́ máa ga lára ẹ̀ ní bẹ́ẹ̀ gbéra yín ní súnà ẹ̀dẹ́ ìdára yìí anábi sallallahu alayhi wa sallam ojú kílẹ̀ sí wa ìgbèjì náà jí orí ní tó súnmọ́ lówó orí ní fún ìyàwó rẹ̀ lówó orí owó orí làmẹ́lì kan béèrè ń gbóṣà àdúrà àdìbáríkà fún ọ̀tá olóǹfún ní kamsatu nọ́wà ẹ̀rí so anábi ní kò sí wa kamsatu darahi bidiri àwọn márùn anábi wa ní kò ṣe walima lórí ìyàwó tó ṣe ni so bí a ti rí ẹ̀rí pé kó máa ṣe walima ẹ̀ máa ṣe walima inú ọ̀rọ̀ ànábì yẹn yẹngbà bá ṣe ìyàwó tán lẹ́yìn náà nínú tí ó jẹ́ tọ́ inú ṣe dáadáa fẹ́ni tó jẹ́ ìyàwó ẹni agbọ́pá ti fẹ́ wọlé asan máa rí fún ìwọ́n ìpé máa rí gbáwájú òkú ti nì iná láti máa jí ebi àjẹ́ǹgbò délé ọmọ yìí tọ́gbọ́ tó wọlé kò ní ṣe pẹ̀lú yí owó ti tanù kó tó wọlé ọmọ yìí tí mo sọ ní máa rí ìyẹn wá ní òní yóò jẹ mọ́ yóò ní yóò wọ́sọ mọ́ yóò ní yóò fowó gbogbo tó tó kù náà a mọ̀ sí ara ìmọ̀ sí dáadáa sóbi ẹni ìtọ́lọ́wọ́ bá pàwà láti inú al-Qur'an al-Karim ní súnà nàbí sallallahu alaihi wasallam ọ̀nà nìyẹ lọ́wọ́ bá sọ́nà Suratul Baqara Quran chapter 2 verse 233 ọlọ́ni wa 'ala al lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ẹ̀yin tẹ́ jẹ́kọ ọwọ́ yìí ọwà iná lò wọn ọwà bákan náà ní tí ó máa gbé aṣọ tí wọ́n máa wọ̀ wọ̀ yẹn lọ wà ìyẹn wá ní dárájà mẹ́ta lèèyàn fi ná lórí ìyàwó ẹni méjì lọ́lọ́wọ́ bá faramọ́ ẹyọ kan ọ̀dá nù ẹ̀rí imma bi fadlin wa imma bi adlin wa imma bi zulmin ìtàbọ̀ fowó níná fẹ́ni tó jẹ́ ìyàwó ẹni ọ̀nà mẹ́ta náà làwọn èèyàn pín sí bil fadli wa bil zulmi wa bil adl والظلم حرمه الله عز وجل من جميع الجهات ọ̀nà òun èèyàn gba interact pẹ̀lú ìyàwó ẹ̀ látara dúkìá tọ́lọ́wọ́ bá fún ni lórí pàfẹ́ náà lè lórí ọ̀nà mẹ́ta náà ọ̀nà àkọ́kọ́ òun náà níbi fọ́dì olóòrùn níbi 2005 tí ó yanjú bùkátà rẹ̀ tó jọ́ ọ̀ràn àyàn tó pàtàkì bùkátà tí èbá sọ̀rọ̀ àyàn lóbìnrin lórí nìyí kìí sí ọ̀ràn yẹn kọ́kọ́ ó ṣe é tọ́kọ bá ṣe ó ṣe fábílù ni àbí ńgbà míì èyí tó jọ́ràn yẹn lé lórí gan ní tó lè yanjú ẹ̀ tó five ni ọkọ bá kó five thousand naira lé lọ́wọ́ ọ̀dà bẹ́ẹ̀ àbí ọ̀dà bẹ́ẹ̀ ẹ́ ẹ̀yọ́ ọmọ ya wa lẹ́yìn ẹjọ́ obìnrin sọ́dọ̀ àbí àbí ọ̀dà bẹ́ẹ̀ yóò máa dá lọ bẹ́ẹ̀ ni báyìí báyìí lá máa rí àní rí báyìí báyìí bẹ́ẹ̀ ni kí ẹ máa béèrè 5,000 lọ́wọ́ 4,000 2,500 eh, lọ́wọ́ ọkọ yín kọmọ fún yín 5,000 10,000 ọ̀dà bẹ́ẹ̀ fọ́dúlù ni wọ́n ń pẹ̀lú yẹn ọlọ́run láìkí ẹ̀mí ó dẹ̀ eh, ni kì í sọ́nà yà ṣùgbọ́n ló ń fẹ́ ó dẹ̀ máa ń fa ìfẹ́ tó nípa láàrin ọkọ àtaya ẹ̀rí ẹ̀yìn ẹ̀rí bá ọmọ ìyá wa lóbìnrin àwọn náà sọ̀rọ̀ sókè ẹ̀sìn ọ̀dà bẹ́ẹ̀ tó dájú nú kọlọ́nkó rọ̀ wá lọ́rọ̀ kó mọ́ ta wá ìyàwó rẹ̀ béèrè 3000 lọ́wọ́ rẹ̀ alọ́ kó 3000 náà fún ọkọ̀ bí 6000 fún ní yóò mọ̀ bàjálà rẹ̀ níbi bẹ́ẹ̀ ìyẹn lọ́lásọ́gọ́ ẹ̀hẹ́ bìlìfọ́dúlùnù ọlọ́nfẹ́ yẹ bẹ́ẹ̀ ó dá bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì inú ẹni bìlà ádùn pẹ̀lú déédé èyàn béèrè 3000 lọ́wọ́ wá ń yàgò 3000 fún fa dẹ́sẹ̀ ní àdẹ́sẹ̀ òsín tó burú mẹ́ déédé nù tó béèrè náà láfún tí ó tó náà lórí agbèrè lọ́wọ́ ṣùgbọ́n lẹ́kẹ̀ẹ́ta ọlọ́run ọ̀fẹ́ pépé tí ó gbọ́ bùkátà rẹ̀ three thousand naira a sì ní kápáká fún three thousand kódà ní kápáká fún five thousand wọ́n á lè fún two five àbí two thousand láti ọ̀dọ́lù àbòsí nìyẹn kí ni èèyàn di bùkátà tó kù yóò mọ̀ lè dọ́kọ ní àbí mọ̀ lè jalè àbí mọ̀ lọ gbàárù lọ́dọ̀ rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ọkọ tó jẹ́ ọkọ sànsàn ọkọ tó sì lówó fún ẹni tó jẹ́ ìyàwó ẹ̀ àkólúlá sọ àbòsí ọlọ́run ọ̀fẹ́ yẹn sì pọ̀ nínú sí ọ̀pọ̀lọpọ̀ òníṣẹ́gà eh, ní ìṣe pàtó ọ̀rọ̀ rẹ̀ lójú bùkátà ọgbọ́ntọ́lọ́nzọ eh, ọ̀rùn rẹ̀ lọ́wọ́ bá gbé ilé lórí ọlọ́ni wa alal mauludi lahu rizquhunna wa kiswatuhunna ọ̀ wà lè sásájọ́ ìdílé yóò bímọ fún mi o ìyàwó lọ́lọ́nzọ wọ́n ni ẹ̀wọ́n ah, mi tó bá bímọ lọ́lọ́nzọ ah no ẹni tí bímọ ni kódà bí ọba tí ì bí obìnrin lọ́lọ́wọ́ bá ń sọ ń lẹ́nu ẹ̀ẹ́bẹ́ẹ̀ eh, ni ni yóò fi gúúsù záàtì ní záàtì lọ́nà ẹni bọ́lọ̀n bá ti fẹ́ sí fún ọdún kan wọn náà náà lórí àwọn ìyàwó rẹ̀ ẹni tó yẹ kó ní ẹskíìsì lẹ́ni tó yẹ pé ìyá jẹ́ dáadáa gan ọlọ́run ò ẹskíìsì náà oníkó náà nánú bí àti jẹ́ nà ó pẹ́ bóyá ìgbọ́ padà chíǹjì fóònù náà torí ẹ̀ ó pàtàkì nínú ìbáwọn obìnrin wa lò dáadáa ó bẹ̀rẹ̀ látara ìmọ̀ nálé wọn lórí àwọn náà bá wọ Al-Qur'an àwọn náà rí pé ìtọ́lọ́wọ́ bá fi bá wa sọ̀rọ̀ ní ẹ̀rí wípé الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من من أموالهم so látara tí àyàwó yín nánú dúkìá yín náà lè fi ń jọ gàlé wọn lórí ọ kọlọ̀n kó mọ́ sọ̀rọ̀ ìṣẹ́wà lọ́gà jálẹ̀ eléyìí jẹ́ tí ìgbésí ayé lọ́kọláya wa yóò fi rọrùn àkọ́kọ́ fáwọn tí wọ́n jẹ́ obìnrin wa a mọ̀ nálé wọn lórí lóndì wọn bí sọ́lọ̀ ní kíkà pa ọmọ a mọ̀ wá sí láàrin fadlu wọn àdù a ní ẹ̀fà sí ti ń jẹ́ àbòsí fún wọn kódà bí wọn bá mọ̀ ọba tó dá wọn òun mọ̀ yẹn eléyìí jẹ́ ọkàn bákan náà nínú dáadáa èyí tí ẹni tó jẹ́ ọkọ tí ó tún máa fi bá ìyàwó ẹ̀ lò tí a fi máa lògbèṣe ayé rọrùn ari nọrọ nabi sallallahu alaihi wasallam rabi ni wastausu bin nisahi khayra tẹ gba àmàrin ní ànábì ẹ sì gbọ́dọ̀ má gbà àsọsílẹ̀ mi nípa àwọn tí wọ́n jóbìnrin ni pé ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe sí wọn ẹ máa ṣe dáadáa sí wọn dáadáa nìwá ní lè ṣe gbogbo gbà náà ni ó máa jẹ́ tówó èyí tó jẹ́ tówó òun làwọn èyí tí a sọ síwájú ni nígbà míì yóò máa jẹ́ kí ni o the hosmol kọlùkì pẹ̀lú wà dáadáa a máa fi wà dáadáa bá wọn lò wọlùmọ̀lá àádà wọlùmọ̀dá àádà a máa bá wọn ṣeré a máa bá wọn ṣàwàdà wọn á lé kókókókókó afáàmà ń serious ní tiwọn ni ọ serious sọrí ìsọ́nà ìpè wọn seriousness yẹn kí ni seriousness tọba wa lọ tọba bọ ní àwọn ìgbà ẹmọ bá wa ṣe ìgbà lẹ́kọ̀ọ́ ọmọ tí ìgbà ń bá yí ni ìwọ nìkan lọ ń lo nàìjíríà ọmọ parẹ́ àwọn àti nàìjíríà jọ ń bá yí pọ̀ kálukú ń gbé tayé pé sára ni wọ́n ni máa dẹrù nàìjíríà lé ìyàwó rẹ̀ lórí ìyàwó rẹ̀ ló bá nàìjíríà jẹ́ ní yóò fi mọ́ jìyà rẹ̀ ọgbọ́rọ̀ nàìjíríà sẹ́gbẹ́ kan bọ́sí ńlọ́lọ́ ní wíwá sí láyé gbogbo àbáwá tí wọ́n rò nàìjíríà níjọ ni wọ́n ti bẹ lálùkì àmọ́ ní nàìjíríà jẹ́ bí ìyá rẹ̀ jẹ́ bàbá rẹ̀ etí ti ẹnu ni ọmójútó ọ̀rọ̀ nàìjíríà da nàìjíríà ọ̀dá lẹ̀ ìyá àti dáyé náà wọ́n sọ pé nàìjíríà ọ̀dá ní ọmọ gbàdí òtó dá jẹ́ kájẹ́ ẹ̀rì ń dá fún nàìjíríà lọ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní khairukum khairukum lè ha ẹni tó da nù yẹn tó lè máa sọ tó lè máa ṣe fún gáńtà kó da táwọn yẹn ló máa sọ kó da ẹni da sáwọn ará ilé ẹni bí mo fi gẹlẹ azuwaj wọn àwùlà tó da sáwọn ìyàwó tó da sáwọn ọmọ ẹ tó ọ̀dá sáwọn yẹn ń ṣe lè ṣe fáàrí kàńtà wọ́n ń ṣe wọ́n pọ́n lé kàńtà ń ṣe kẹ́lẹ́kà fún ọ̀tà ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ fìyàfún bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ṣe rí nìyẹn ṣùgbọ́n ìyẹn ni ó wọ́pọ̀ láàrin àwọn tí èsì ń súnnà a ní òsì láàrin súnnà mìíràn tó náà yà kún sí lánìí yóò dá níta ó lè yàwó níta fáwọn èèyàn èsì gbogbo ẹ̀ yọmọ̀yá ẹbọ́ sílé oúnjẹ yìí ẹ̀jẹ̀ tó ẹni dá láàrin ilé ni ó dá sáwọn ará lè rẹ̀ rí especially àwọn ìyàwó ẹ̀ wà á na khairukum èmi nínú pé yẹn wà dá sáwọn ìyàwó ẹ̀ èmi nọmba wán kéde ẹsẹ fáàrí lànàbì sọ wàláì kéde pé fífi fáàrí bọ́lọ̀ ti ṣe nìyẹn ẹni bá sọ́ọ́dì láìfà nàbì sallallahu alaihi wasallam yóò mọ̀ pé ló ṣe rí nìyẹn kódà láàyè ní ànábì a ní akmalul mu'minina imanan ahsanuhum khulqan wa khayrukum khayrukum lè ní sàáhìhìn ẹni tí ìmáàmì tó tí ìwọ ọmọlúwàbí tó kún ìmọ̀ni rẹ̀ débi tó lápá ẹni sì dá jù mọ́ yínà lè ní dá sáwọn ìyàwó ẹ̀ ní dá sáwọn ìyàwó ẹ̀ látàrí ilé ìgbọ́n tí ó ṣokùnfà ìdùnnú ẹni tó jóbi ẹni láàmà sáré ẹ̀rì láàmà sáré ni bẹ̀rẹ̀ láti rí kíni o tẹ̀tì yé bọ̀lọ́kọ́ òlélá a máa sọ àwọn ọ̀rọ̀ tí ó jọ́rọ̀ dáadáa fún a máa sọ àwọn ọ̀rọ̀ tó jọ́rọ̀ dáadáa ẹ̀rì wọlé ìnáyà tó bìlì máa zihar a sì máa mójútó àpíáráǹsì wa níwájú àwọn wa a máa dírẹ́sì fún wọn a máa tọ́jú ara wa a máa tọ́jú ara wa so ìyẹn ní mẹ́ríyá ló máa ń jẹ́ fóbìnrin kó máa rí ọkọ akẹgbẹ́ rẹ̀ ọkọ àwọn akẹgbẹ́ rẹ̀ ká máa dán kó wá máa rí ọkọ tí ẹ̀rún sunrun sun ìbànújẹ́ ni ẹ̀jú wo jẹ̀jẹ̀ bànújẹ́ fún gbà tó ó kún fà bànújẹ́ fún èyí pàà ní sọ tí ẹ náà yìí ní onígbà wa bọ̀tí bí orí ti bí ó ti bẹ̀rẹ̀ nù àwọn ni àṣúnà lọ kọ́ wa bẹ́ẹ̀ àṣẹ ah, gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ṣúnà náà ní lọ ìdáǹsà ọ̀dà sí àwọn ọ̀dà ọmọ tún àti aráǹsì ara ẹ̀ ṣe níwájú àwọn tí wọ́n jẹ́ ìyàwó ẹ̀ wà múra dáadáa wà múra nọ́mà ẹ̀yìn gbàgbé pé kó léwọ̀ àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ ní Islam kóbìnrin yarí pé wọn jẹ́ nọmba lọ́nà ìyá yìí wá rí ọkọ rẹ̀ láàrin àwọn sọ́jà sí mùsùlùmí tó ń bọ̀ lójú ogun àfi bí ara rà ọkọ̀ mi nígbà tí ó ṣe pé kò ti rí nílé tẹ́lẹ̀ kó tó jáde nígbà tó ṣe pé first time tí ó kọ́ rí nu kẹ́lí máa bí ti máa sàwọn obìnrin ìkórìíra rẹ̀ kà wá láti inú ọkàn yẹn náà ni ẹ́ náà ah, yóò fi wọ́n ká tó bá yọkọ̀ mi wá rí bí ara ah eré ànábì tó ọba fẹ́ kí n ṣe kèfèrí gbẹ̀yìn ayé mi mi ò fẹ́ ilé mi kàlásà ó lọ bá nàbì dàrẹ́ jù wọ́n rọ̀ sí o oní tó ń fẹ́nu wọ́n rí pé ń sọ fẹ́ nìyẹn kò lè tó sì ọlọ́run má kẹ́ ẹ̀bù ẹ̀hẹ́n tó tọ́ bá ti dá tó fún ọ padà ojówó orí tó fún ẹ lọ dá padà fún kí sọ pé mú ọkọ̀ sun dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ kó pọ́rọ̀ tiẹ̀ náà tó já sílẹ̀ mọ̀ tún àti ara ń fi ara ẹ̀ sí lọ́dún àti jẹ́ ìyàwó ẹ̀ ẹ̀rì fa innahu yujibuha fihi ma yujibuhu fiha etí máa ń ṣèwọlé ìmọ̀lára yàwó ẹ̀ pé á ìmìíràn lọ́nà ti ṣerú yàwó yìí fún irú ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sáwọn náà pé á ah, mo dúpẹ́ ìmìíràn lọ́nà ti ṣerú ọkọ báyìí fún lẹ́bi já sí àwọn obìnrin tí ọkọ wọn ń jẹjẹkújẹ tán mọ̀mọ́kúmu tán fàfàkúfà kí wọn kú rọ́jú kí wọn kú sùúrù owó mọ́tò láti lágbára kí n kàn bí àjá lásán ni wọ́láì kórópé tí mo wọ̀ ìgbádùn lé ayé ara ọkùnrin kan sì ló bá náà kórópé yẹn jẹ kí wọ́n lè bá jẹ́ jàmá ẹ́ wọ́n sìgá yìí náà kò fa sìgá sìgá ń jáde láti tó ti fà láti 1980 1990 wọ́láì tàláì kì í ṣe exaggeration kì í sọ̀rọ̀ wọ́láì kì í sàwádà ẹ̀rọ ọmọ tó wá gbàjẹ́ ń bẹ̀ tó wáyé pé wọ́n dákẹ́ nu mọ́tò yìí kan mí lásán ni òórùn yóò bá dípọ̀ olówó agbé ọ̀rọ̀ òṣèlú kárí nù kórópè nígbà ń sọ gbogbo ẹ̀ ní sọ tàtíkù ní wàláì ìbànújẹ́ nínú ìbọ́lẹ̀ ohun ọ̀wọ́ dáa wọ́n wò kí Allahu Akbar eh la ilaha illallah ìyàwó kan náà nílé yóò gbé sábẹ́ tí ó máa bímọ fún tọ́jọ́ máa sùn lérí bẹ́ẹ̀dì kan náà ọláyà àgbákò ni ṣìgálà ń sọ yé àti gangan gbogbo ẹni ti dúdú ètò ti dúdú gbogbo ti dídákúdà. Àwọn òbí bìlá ẹ̀rí pé adúgbò bọ́lọ̀ ń jẹun wọ́n mi wọn náà rọ́jú ní aláwọ̀ àti tọ́lá ìpé irú jíjẹ náà lòun náà fẹ́ ọkọ̀ mú gbóyà òun sá pápá <laughs> nínú àgùn wọn òun pàdé òun nù ìbánilẹ̀ ti sọ́nà sọ́nà tó wà nóòrù alkhabithatu الطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرهون مما يقولون lẹ́gbìn ọkùnrin ìfàsọ́sẹ́ lẹ́gbìn obìnrin yìí tó mọ́ lọ́kùnrin ìfàsọ́sẹ́ yìí tó mọ́ lóbìnrin Eh? yóò bá mọ́ amọ́ntásọ̀fún ìdásọ̀fún là ń sọ fún wọn náà sọ láti eh, take appearance wa níwájú àwọn tí wọ́n jẹ́ obìnrin wa rẹ̀ eh, gẹ́gẹ́ bí àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n máa ròyìn condition annabi kama sakara zalika li imam ibn kathir al-qurashi rahmatullahi alayhi wa min akhlaqihi sallallahu alaihi wasallam annahu jẹ̀mílò láìṣọ́ wọ́n nínú wà nábi sallallahu alaihi wasallam onípa nábi dá ní ìwà sáwọn obìnrin ó dá ní ìwà sáwọn obìnrin ẹ̀ ẹ̀rí da'imul bishr always tó túnmọ̀ sípa anábi ò ní sọ̀rọ̀ bal ashaddu an-nasi balahan al-anbiya ẹni sọ̀rọ̀ ẹ gajù láyé àwọn anábi ọlọ́ni bá anábi ṣe sọ èèwọ̀ làwọn ń báyé nù wàhálà lẹ́gbẹ̀ẹ́ bá anábi so ní gbogbo ìgbà ni yùdá àìbò ààlà o mọ̀ bá wọn ìyàwó ẹ̀ mọ̀ bá wọn ṣeré ni ó yẹ tọ́lọ́pọ̀ fún bí hin ó sì máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ní ìwàṣẹ́ òun na fakọ́dà ó sì máa ná tọ́lọ́n fún ó máa ná ilé wọn lórí ọba náà lé wọn lórí àwọn ọ̀nà ilé lórí àwọn tó kójọ náà kan yàtọ̀ sáwọn yẹn yóò jẹ́ àkọ̀rọ̀bù náà wọlé àkọ̀rọ̀bù náà wọlé àkọ̀rọ̀bù

bínú bí wọn káforí sọ̀gán náà bẹ́ẹ̀rì kàǹkẹ́ kó sí àwájọ́ mi wọn tí wọ́n ti lọ pẹ̀lú gbàgbọ́ ọlọ́run bá ní yá fi wọn wọn mórogún pẹ̀lú ọlọ́run ọlọ́run bá ní yá fi wọn láti pàṣẹ sí wọn rẹ̀ àti wọ́n kù láyé ọlọ́run jẹ́ ńlá dìbò kan láti àti ṣe ìtìsáàs látara tí wọ́n rí lára nàbì bó tilẹ̀ já pé láwà ní wíwé عادة النبي صلى الله عليه وسلم كان يفعلها يعني عادة لا ديانة النبي سيلني تيون سكينيو تون سياسة تبان للأربواني كيسي قلور قفلون وبا لو في الله ماسي mọ̀rọ̀bá ń gbọ́rọ̀ mi gbogbo ilẹ̀ makanú tẹ̀kí ìkọlẹ̀ aziz àtọ̀pọ̀lọpọ̀ tíra ní ìgbẹ̀rẹ̀ kan adéṣẹ́lẹ̀ mọ̀ntaka ìgbé wọba fi láwà nígbà kírun ó lóore ju ẹni tí ò fi láwà ní kírun nígbà 70 times ìrọ̀ gbogbo ẹ̀bá dé ìrọ̀ ló bá dé ẹ̀hẹ́n ẹ máa sọ ọ̀sìn lè ní ọ̀hún kọ́ wù ìwé fún rẹ̀ yẹn ló bá yá gbé bẹ́ẹ̀ dé màdínà bẹ́ẹ̀ dé mọ́kà ìlú tó ga jù gbogbo mẹ́rẹ̀ ní ayé lè nínú lọ́dọ̀ ọlọ́run àtọ̀gbọ̀n tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ ìbájúgbà lẹ́yìn rí láwà ní lórí àbáhùn wọ́n ti fi nǹkan mìíràn ọ̀pọ̀ ẹ̀ ìbájú pẹ́sìn ni wọ́n àfẹ̀sìn ńlẹ̀ bí wọ́n ti gbádùn ẹ̀sìn jù láyé bí wọ́n ti lẹ̀ sí ń ṣe jù màdínà yìí náà ni àti mọ́kà yìí náà ni anabi sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ wọ́n bá fúnlẹ̀ mọ́ islam ní gbogbo orígun mẹ́rin ní ayé tí ò bá rí gbígbà mọ́ yóò padà síbi tẹ́tẹ́ ń bọ̀ bẹ́ẹ̀ yóò ṣe padà sínú ọ̀sà ẹ̀ yóò padà mọ̀ sí ẹwà wí ìfẹ́ ẹ̀rẹ́ nìkan di ẹrù kan pàkí ẹ́ tó náà ara màdínà jẹ́ kó ń gbé wọlé kó má gbé wọlé wọn màdínà wọn ni ẹ ti náà di ìrù káàkiri gbogbo ayé anábì sallallahu alaihi wasallam kánà yusabiqu nisaha tó ma ń bá ìyàwó rẹ̀ especially Aisha wọ́n ti jọ sáré wọ́n jọ ń sí ìrìn àjò náà ni anábì ní kan sàábí ẹ̀kí wọn lọ́wọ́jú anábì ní káìsà súnmọ́bí kan jọ sáré wọ́n bá sá lóòtọ́ Aisha bá fi anábì rẹ̀ ẹ̀rì anábì ọ̀sọ̀rọ̀ ìrìn àjò mìí tó wá pa wọ́n pọ̀ sàábí tó ma lọ́wọ́jú bọ́sí sí ń jọ́sí ni wọ́n tó ṣe níyẹn náà já sáré ọba sáré fanabi ṣe fi ìyálẹ́nu àlẹ́bí ni mo fi eléyìí mo fi dí ti ìjọsí ìyàwó Aisha radiyallahu anha ó ní ti àkọ́kọ́ tó ń fa nàbí ilẹ̀ òun sì jẹ́dẹ̀ tó ní ànàbí ó sì kéré ńgbà yẹn lọ́jọ́ orí ìwọ̀n ńgbà tí ó tẹ̀lé kejì ìyá ti jẹ́bẹ̀ dáadáa torí ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ jẹ́bẹ̀ sí ọlọ́run wọ́n ya ohun ẹ̀hara ẹ̀hẹ́ ọmọ ṣe ṣe ibẹ̀ ẹmọ jẹ ogbẹ̀ ẹmọ ṣe kí ní ilẹ̀ ìfàlẹ̀ ayé yìí tẹ́lẹ̀ kùlú wá ṣírọ̀ búrọ̀ lọ́wọ́ bá sọ ẹ̀mú tí ẹ̀mú payẹ́ ẹ̀mú gbogbo ọ̀tún ní gbánú ayé yóò jẹ tó wù nígbà tí ó bá jẹ aráàmù ara gbádùn ayé náà nù sọ látara ilé yìí kò sásìkò mọ́ jàmá ọ̀nà jíjìn náà wọ́n ní àwọn tajú jàmá láìsí méjì mẹ́ ọ̀rọ̀ ni kò gbọ́dọ̀ mọ́ kan wa torí tọ́kọ gan àrí sọ débì gan Eh, eléyìí ó fún wa láǹfààní láti mẹ́nu bá ti àwàtà ajóbìnrin náà àwọn tí ó yà ajóbìnrin jama ó pàtàkì fún wa láti lè jẹ́ kí a mọ ọ̀nà tí lè wá ó gbà tòrò ẹ̀rì pa sọ fún wa lẹ́ẹ̀kan tó bá dàrú tán àwa ni ó dùn jù ọláyà wa ó dùn jù kéte ẹsẹ ilẹ̀ yorùbá táwọn wà yìí o lẹ́yìn pé yorùbá ní àṣà kan wọn ni ó dálé mosù ní ẹ̀sìn àbùkù ẹ̀tẹ́ ní máa ń bẹ́ẹ̀ kátó wá wà lọ́wọ́ àbọ̀kọ́ yìí pé bàbá rẹ̀ ò lówó lọ́wọ́ ọ jẹ́ tírípù yà fa tó fi já àwọn tí wọ́n bá nàbí lògbà sallallahu ta'ala alayhi wa sallama nínú àwọn tí wọ́n jẹ́ obìnrin wọ́n mọ̀ ntànsọ yìí wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ dáadáa arákùnrin kan ló lọ kọ̀mplín ọmọbìnrin rẹ̀ fánàbí sallallahu alayhi wa sallama bó wá dé ọ̀dọ̀ فقال لها النبي صلى الله عليه وسلم النبي واسق مبنين يبايك أطعي أباك تبا باريس خوسي والله كنا ọmọbìnrin náà wá sọ̀rọ̀ ń jọ́nà òun ni wọ̀lẹ́fì bá àfọ́kàbí àkì ọba tó fi òdodo rán rí ànábì ọba yẹn ni mo fi búra ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ọdọ̀ owó àwọn àtàjẹ́ dùn á àwọn àfà irọ́ yìí náà ni yálà fi ṣe wọ́n jà sọ̀rọ̀ di táàmù fi ṣẹ́sì táàmù tan àwọn èèyàn tó ṣe pé ọ̀tọ̀ ní tá a mọ̀ sọ ọ̀tọ̀ ní táwa gan mọ̀ pé ń bẹ nù wa owó arábìnrin yẹn kọ́ lọ́wọ́ lẹ́sìn bá afẹ́kà bíi hàkì ọba tí ò gbé irọ́ rán rí ànábì tó ṣe pé òdòdó ló fi gbé òdìdí ọba yìí mo fi búra ó kọlu fáyẹ̀ rìsáàlà ànábì bèsì ní kéènì wọ́n bíi hàkì pẹ̀lú òdodo òdodo yẹn dọ́wọ́ wá o bá náà ṣe máa ń sọ fún wa ní alẹ́ ìkún bíi sídìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀wọ̀ qualification tó fún Abu Dharr al-Ghifari jundubun junada anábìlẹ̀ inú pé sọ́mọ̀ nǹkan fa orí èèyàn ilẹ̀ ó gbé èèyàn dúró tí ń kẹrùkú sí èèyàn lẹ́sẹ̀ òun rẹ̀ rí tó jẹ́ olódodo tó dàbí àbúkárì ìdìfàárì anábì sọ bẹ́ẹ̀ wọ́n láti tó fi mọ́sán lórí ìmọ̀ àyàká ọmọdé tí obìnrin yìí sọ̀rọ̀ níjọ́ náà lọ́hùn anábì bá obìnrin yẹn sọ̀rọ̀ obìnrin yẹn náà sọ̀rọ̀ kí ni tó sọ ó ní wàlẹ́bí bá àzákàbí hafi rí anábì ọba tó rán ẹ pẹ̀lú òdodo mo fi búra pé lá àtàzáwáj hátà tó kìlírọ ní máa hapù záwájì alázáwájì ìní lọ́kọ rí ànábì ọdún ìgbà tó bá sọ tó yẹ kí máa ṣe fọ́kọ mi tó bá tó sọ fún mi rí ànábì ó ní máa tó lọ́kọ ẹ̀rí sórí obìnrin yẹ pé àbí òpè àwọn Yorùbá láì tẹsẹ̀ gbọdọ̀ tán ká máa ké bí òtútù ó ní làákàyè so láti má lọ involve wọ́n tó bá ti mọ̀ pé ọ̀ ní bọ́kọ lùbọ́ lọ́ngọ bàtà náà bí ẹ ti fẹ́ kò sí ní tó burú bí kò ju sílé yín báwo lè try ẹ̀ ju sílé yín bá di fifty years sixty years wọn àtàn ìyá arúgbó lé ní ẹ̀ pé ẹjọ́ mọ̀ wà bẹ́ẹ̀ ó pè rẹ o èyí sọ̀rọ̀ yẹn ni kọ́ lọ́kọ láyé ó dáa fún ẹni ọba sì fẹ́ràn dáa fún ọ jòkó rẹ sí ilé yín ìgbọ́n pé ọwá lọ́kọ tán èyí tó jójúṣe tó jẹ́ tọ ọkọ tẹ́lọ́mọ bá ṣe lọ́ràn yẹn yàtọ̀ sí ìdí ìsọ̀ràn yẹn o torí tó yọ́ra yàn inú tó yá máa ṣe kọ́kọ́ ń bẹ̀ ìtí èso ọ̀rọ̀ yàn tó dáa òun náà bẹ̀ gbogbo wájíbù kọ̀kan gbogbo fàrídọ̀ kọ̀kan ní òmò ní súnnà tiẹ̀ bẹ́ẹ̀ ni àríwẹ̀ ẹ̀kọ́ ẹ́ ayọ̀ so látàrí eléyìí arábìnrin yẹn lòun ò ní lọ́kọ ọ̀ǹtìgbàtà nàbì bá sọ ntọ́jẹ́tọ̀ ọkọ fún òun anabi sallallahu alayhi wa sallam anabi ni haqqu ẹ̀tọ́ ẹni tó jí ọkọ lórí ìyàwó ẹ̀ aláwọ̀ká náà ti kúrò hàtún falahasati ya ma adati haqa ó dàbí kí ọkùnrin ní egbò lójúkun ẹ̀rì kó ma wá mú àwọn inú ẹ̀jẹ̀ òróró kó ma jáde bí egbò ni nínú ìwáyà mi àmẹ́bí ni kó wá fi ahán kó fi kílìmì egbò ni kó fi lórúkọ pé mo fẹ́ tírìtì egbò yìí ó fẹ́ bá ọkọ rẹ̀ tírìtì egbò wá fi ahán fa gbogbo dọ̀tí ní dànù ẹ̀rì anábìnrin tó bá sí ma adati haqqa kò tí ì pé ẹ̀tọ́ ọkọ kí sì mẹ́yẹ bọ̀ lápò ọmọbìnrin yẹn tó sọ̀rọ̀ oníwà lẹ́gbẹ̀ẹ́ bá afẹ́fẹ́ bil haqqi ọba tó fi òdodo náà rí anábì mo fi búra ní la atasawwaju abadan bó ti rí nù rí anábì wọ̀ ẹjọ́ lè ṣe ni ó sì ya jòkólé bàbá rẹ̀ lábísọ fún wọn náà ń ṣe pé jòkólé bàbá rẹ̀ àtẹ́jọ 40 50 60 70 bọ́dí àwọn alkọ̀wá ìlú mìíràn nìsá sílé bàbá rẹ̀ láti bí ọgbẹ̀ wọ́n ti kó mọ́ra ibẹ̀ náà lọ́tọ́ sí ọ̀dà bẹ́ẹ̀ ó bẹ́ta jùgọ̀ wá sọ sí ni a ṣe nìká a ṣe kìíní ọwà di olíjà sì sí di tẹ́rọ̀ fún ni yọnu sí ìyá dáadáa bí bá fẹ́ sọ̀rọ̀ ńgbà míì àbúdàrdà ló gbọ́rọ̀ lẹ́nu ànábì ọkọ rẹ̀ kí sí àbúdàrdà ó wá sọ̀rọ̀ yẹn fún mọ̀dàrdà tí mo dàbdà bá fẹ́ sọ fẹ́ lórí yóò máa sọ báyìí pé haddathani sayyidi an rasulillah sallallahu alayhi wa sallam my master ọ̀gá mi ó sọ fún mi kó ń gbọ́ táwọn náà bí sọ báyìí tálọ́ bẹ́ẹ̀ ọkọ ẹ̀ ni mọ́gẹ̀ ṣe lóyàwó ẹ̀yà kàtàkùkà àtàwọn àṣàkáṣà bíbi pé àwọn ìyá wa míì tí wọn gbọ́kọ́lá láwùyé kọ́lá rọ̀sùlù yé wọ́n ní tẹríba tó péye fáwọn ọkọ wọn níbo wọ́n ti rí tó fi wájá spa wà tó yẹ pé wọ́n fi kùránì gágun mọ́ fún wa wọ́n fà díṣì àdájì ṣe kíni gàrí tíra síbẹ̀ fún ìjọ lára wa lọ́mọ ṣe yẹn lè ṣù sí yàn tàkíkọ́ lè kọ́ lè láì tàbára sọ̀rọ̀ tààlà ẹ fọ́rọ̀ ọlọ́wọ́ bá sí bí ọlọ́wọ́ bá fi sí ìbá àmọ́ jùlọ tí wọ́n dà báyìí ọmọ pàlẹ́ ọ̀gá rẹ̀ ni níbẹ̀ náà sàbí ànábì ìrànjọ́bìnrin wọ́n láwọn àmọ́ báyìí ọkọ àwọn sọ̀rọ̀ bí ìgbà tí èyí bá ọba yín sọ̀rọ̀ àyàkùnmọ̀lọ́ àfàkùnmọ̀lọ́ tiwa kọ́ o ẹwà ní wọ́n lọ ẹni sọ̀tọ̀ ayé nìyẹn o ẹni sọ̀tọ̀ ayé nìyẹn o ayé ti yàtọ̀ sí jọ ayé rẹ̀ wò ní yàtọ̀ ẹ ó sì fi yàtọ̀ lóòótọ́ níwọ̀n àjọ yẹ yàkuyà lókù láti dín náà lọ́hì wà áhídùn ẹ̀sìn ọlọ́mọbẹ ẹ̀yọ̀kan ni wà súnmọ́ tó rọ̀ sún sọ́lọ́lọ́rùn sọ́lọ́mọ wáhìdà súnmọ́ láti ọfà 1000 yẹ táyé fi parẹ́ ẹ̀yọ̀kan náà ọ̀nà sóríire ń jọun òun náà lọ́nà sóríire ní ìsìn ọ̀nà sí ibú ń jọun òun náà ní ti sin ṣùgbọ́n ah, ọ̀nà ibú tó pọ̀ sí bá ṣe rí nínú kí ni àwọn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam níparí ànábì sọ fún obìnrin ní wípé ah, obìnrin sọ pé òun ò ní lọ́kọ ọ̀n ti ìgbà tí ànábì bá sọ ẹ̀tọ́ ọkọ fún ànábì sọ fún tán ó lóun tó ní lọ́kọ náà ni ìyẹn ló wá fa ọ̀rọ̀ tá ànábì sọ pé látọ̀ pè hó náà ìlà ìhìnà ẹ gbọ́dọ̀ máa fẹ́ àwọn obìnrin yìí àfi pẹ̀lú yọ̀ǹda wọn àìfọ̀mọ́sí sàrá àlágídí nítorí ẹ̀fẹ́ wo ìyàwó sàrá ìyàwó sàrá jọun ẹni àkànkẹ́ ẹ̀mẹ́ ló mú pé ó lẹ́mẹ̀ta tọ̀ kọ gbọ́rọ̀ sí lẹ́nu ni láì tí sọ nǹkan ọba lọ ní gbọ́rọ̀ sí lẹ́nu ọba tó láàrọ̀ tó lọ́sàn tó lálẹ́ yóò bá mọ ìpè mọ́ gẹ́ni ìwà nìyẹn ìwé lè pè ẹ bá ṣe ń gbà wá mílíọ̀n tẹ bá ní kọ́ ọmọ yín fẹ́ni tí ó wù ú kò wọlé nù ṣẹ̀rí torí gbogbo àwọn tíradísì lójú ayé ànábì ànábì fagilé ni ayé fọmọ lọkọ lágídí ṣéèkù náà ibùdó tèmi yàrá rahmatullahi rẹ oníjẹ ìbálẹ̀ fún lóúnjẹ kan tó ní kó wù ú jẹ ẹ lè fọ́ọ̀sì ẹ̀jẹ̀ ẹ lè fún fọ́ọ̀sì ẹ̀ lọ́kọ torí pé life contract ni ó yàtọ̀ sí oúnjẹ tá láàrin ìṣẹ́jú kan tí ọ̀tọ̀ so ọ̀dọ̀ ànábì náà láti rí yẹn kì í ṣe ìbóló làwọn lójú kì í ṣe ilé ìwé tí wọ́n lọ ni wọ́n fi mọ̀ pé kò yẹ ká máa fọ́ọ̀sì wọn lọ lé ọkọ inú súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ibẹ̀ náà ni a ti kọ́ bó bá wá rí bẹ́ẹ̀ tí ó yẹ kí ìyàwó ṣe fọ́kọ ọ̀pọ̀ ju tó yẹ kí à ń tí ó yẹ kí ìyàwó ṣe fọ́kọ pọ̀ ju tó yẹ kọ́kọ́ ó ṣe fún ìyàwó lọ ìtàmọ̀ fígọ̀ pé ẹ máa káló délé ó di méjì ó di mẹ́ta kama qala Allahu tabaraka wa ta'ala walirrijal alayhinna daraja ọlọ́run ní ọkùnrin ní nǹkan gbàdé lọ́dọ̀ ẹni ojú obìnrin ju tóbìnrin fẹ́ gbà lọ́dọ̀ ọkùnrin lọ Ah, bá gbọ́ mi yé bàbá ti arí gbogbo èèyàn yán ṣé ọkùnrin yóò wá kún sí obìnrin yóò wá kún sí náà ní kí ọkọ máa sọkú ọkùnrin yóò sọkú ìmí ìgẹ́ tó ń gbọ́ ní ìjẹun nítorí lè ṣe ọkọjá kó kẹ́dùn ẹ̀fọ́ ìjẹjọ́ kẹta tó bá díjọ́ kẹrin tó bá lóun àwọn ni ah, ẹjọ́ pẹ́ díẹ̀ sí ni mọ́nítọ̀ bí ìgbàwó ọdún kan tó ah, ẹ̀gbọ́n ní ìyàwó mọ́lá yìí bó fẹ́ lọ́dún kan ọ̀ràn bó fẹ́ lọ́dún méjì ọ̀ràn ẹ̀sẹ̀ ní wọ́n fẹ́ mọ́ lórúkọ ọmọ yìí fún wọn lábẹ́ kàkí nǹkan bẹ́lẹ̀ ìwá yìí gbogbo ara ń dára bá fẹ́ kàtún sí ni bí irú ẹ̀ bá ṣẹlẹ̀ kó mọ́ bá wa lójijì ah, alhamdulillah so láàrin ọ̀sẹ̀ kan sígbà tí ìyàwó àkọ́kọ́ kú ó sì fẹ́ ẹlòmíì kó jẹbi lọ́dọ̀ ọlọ́run lẹ́sìn máa bu táìmù ọdún kan ní méjì ọdún mẹ́ta fún tọ́ba tó dàgbò ògùn fún kílẹ̀ yín bu fún ìtọ́ ga jù nínú ẹ̀tọ́ tó yẹ kí ìyàwó kó máa fún ẹni tó jẹ́ ọkọ ẹ̀jẹ̀ náà òun náà ní kíni o àkú àtọ́ra fi máa amọ̀rọ̀ kó máa gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu ó ní nọmba one àwọn àfẹ́ ìfi sí nọmba two not to talk of nọmba three nọmba four nọmba one òun náà ní ká gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ó pàtàkì tíyàwó bá ti jẹ́ni tí yóò gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tọ́kọ ó pàṣẹ tí yóò ní tẹ̀lé láì ṣe kó pàṣẹ tí ọ̀dá á èrò obìnrin bẹ́ẹ̀ ó ti kọ́ lẹ́kà sí ìbínú ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀nà kódà máa ń fa ńgbà míì tọkùnrin ò bá náwó lé obìnrin yẹn lórí má ọkùnrin yẹn ò jẹ̀bi pátá kó ń pa láṣẹ kò tẹ̀ láṣẹ. fẹ́ràn pé èèwọ̀ ni àmọ́kọ́lá nàbí sallallahu alaihi ànábì ló tó lẹ́sẹ̀ fún yàn léyìn bá dá míì kun kéèyàn máa fi àwọn ìyàwó tí ń bẹ lábẹ́ rẹ̀ ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ kó máa fi wọ́n rà rẹ̀ àti yóò fún lóúnjẹ kó máa fún ní mímu ànábì ló tó lẹ́sẹ̀ léyìn bá dá míì níwájú ọlọ́run tóbìnrin bá ti bá ilé ni pé kò gbọ́ tọkọ mọ́ kò gbọ́rọ̀ sọkọ lẹ́nu bọ́kọ ò bá fún ní owó ọkọ yẹn ọ̀jẹ̀bi ìyẹn ló fa tó fi já sí pé ẹ̀tọ́ àkọ́kọ́ òun náà ni kí ọkọ àbíyàwó kò máa gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu ó pàtàkì ó pàtàkì púpọ̀ gbogbo àwọn tí wọ́n sì rí balẹ̀ ẹni jẹ́ tí wọ́n máa kọ́ ni tí wọ́n máa kọ́ obìnrin sí ọkọ rẹ̀ tí ó fi yàyàkuyà àwọn dà bí mo ṣe dà wọ́n jẹ́ àwọn gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n máa gbé wá ń gbé nàṣíhà bí ṣètánì náà ṣe ń sọ fún bàbá wa Adam pé òun ṣe nàṣíhà fún ni o ní sọ fún bàbá wa Adam ń jọ sí pé òun ṣe nàṣíhà fún mi o tó bá fẹ́ máa bẹ láíláí tí ò ní kú igi tọ́lọ̀ ní ọmọ ìjẹ́ lè jẹ́ o Ọlọ́run ò fẹ́ kó máa bẹ láíláí kò fẹ́ kọ́ ńlá tí ò ní tán tọ́ sí ló fi ní mọ́ jẹ̀bi tó bá jẹ́ onádàbí ọlọ́run yìí tẹ́ ń sọ fún ọyún mò ń ṣe nà sí àfún ọ̀nà àwọn èlò èṣù èyàn èṣù bí èyàn bí èṣù àwọn ṣàyà tí ìrìnà lè fi ń sọ wọ̀lì jẹ́mi inú àwọn obìnrin wọ́n máa kó sí ọlọ́run lágbárí nì láti downgrade ọkọ láti má máa gbáṣẹ tèmi gan òjẹ dára dára dáwò ló bá ń sẹ́yìn ní mo ṣe kíníkà fún ní èrìtì ẹ̀ náà bá máa ọ̀ngbà tírénì búnù ẹ wáṣá gúrùpù ó sì pọ̀ wáṣá gúrùpù ní tí wọ́n àwọn tí máa ń ba ìyàwó jẹ́ fún ọkọ tó fẹ́ ọkùnrin ni wọ́n jẹ́ ni obìnrin ni wọ́n jẹ́ anábì ni wọ́n sí lára wa tòtòrí ẹ̀tọ́ àkọ́kọ́ tó pàtàkì fún obìnrin jù tó dàbí kó máa gbọ́rọ̀ sọ́kọ ẹ̀ lẹ́nu òsì ìgbọ́rọ̀ yẹn wá rí kò wà a ní láti jẹ́ ibi tí ọlọ́run bá ṣe léèwọ̀ àbí níbi tó ṣe pé ipá ìyàwó náà ká ọkọ sáà ni ó ṣe ń tú láti rìn rárá ibi tí ò ti jọ́rùn yẹn etí pé obìnrin ọba ká la yukallifu Allahu nafsan illa wus'aha etí pa ti wá gan ọ̀ka ọba tó dára gan gbé kọkùnrin lọ́rùn báyìí tọkùnrin yóò gbé tí bá ìyàwó ká lé lọ́rùn ibẹ̀ yẹn obìnrin ní excuse bẹ́ẹ̀ ló ní excuse níbi tí ọkọ bá ti pàṣẹ sí ọ̀rẹ́ ẹni gbogbo yìí tó bá kù padà ah, obìnrin ò ní sọ́ọ̀sì ó láti máa ṣe ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́ni fassalihatu qanitatu hafizatun lil ghaibi bima hafizallah ọlọ́run láwọn obìnrin ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn náà láwọn obìnrin tó ṣe pé salihatu wọ́n jẹ́ obìnrin rí qanitatun wọ́n jẹ́ obìnrin tó ṣe pé muti'atun lillahi wa li azwajihinna kama qala al-imam Abu Abdullah Sufyan ibn Sa'id al-Thawri al-Kufi at-Tamimi rahmatullahi alayhi wọ́n ní gbọ́dọ̀ wọn lọ́wọ́ bá tó ní kọ́ ní ìta tó ń gùn náà ní kiri omi àtún lè rọ́bì hinna wọlé aṣíwájú hinna àwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu àti ọkọ wọn àwọn ni alkọ́ni táàtù èyí tí ọlọ́run ọba ń sọ so ìyẹn jẹ́ ọkọ̀ kò sásìkò mọ́jà máa ọjọ́ ti lọ kama sọ yókù dọjọ́ mi ọjọ́ ìkọ́lá ń jápa díkọ̀ lálàáfíà àti ìgbàgbọ́ tó péye wasallallahu wasallama ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا